pèsè sí mi lọ́wọ́ ìjọba wà fún mi nígbà tí mo ìrìn wàhálà ṣẹlẹ̀ ìdílé rẹ̀ yára tó máa ṣe ìgbẹ́ ìgbẹ́ tó yàtọ̀ ìwádìí ló ṣe wọ́n fi àwọn táwọn ẹni fàlàfíà ìgbàlódé ìgbàlódé fàlàfíà ìgbàlódé àjọ ìgbàlódé. ìgbà ẹgbẹ́ mú kàǹkàtà àwọn èèyàn dáhùn lẹ́kọ̀ọ́ ọ̀dájọ́ ó mọ̀ sí ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ yẹn àwọn àbá àti wọn lọ jihad àwọn ilé wọn yìí awolá ìyá ni awolá ìjọbán àwọn ojú làwọn ilé wọn ò lè jáde wọn ò lè lọ fèsì ọ̀tá torí pé òun ó ń ṣe jihad yìí ó lọ fèsì ìmọ̀làdé ìfọ̀mọ́ jihad yẹn ló àbẹ̀tẹ́rẹ́ kò ní tiẹ̀ ó fàṣẹ ní tiẹ̀ tó bá rẹ tó wò fàṣẹ fìtínà tó ń fa ẹ̀yìn ní ẹ̀yìn kìíní ẹ̀mí ẹ̀mí dọ́kù ẹ̀dọ́lọ́mọ àwa ni àlàáre wàláì sọfíyà gbà pé àwọn dọ́lọ́mọ tó fi ẹ̀dọ́lọ́mọ wàhùn àbà àdìmẹ́sì ní máa rí fàṣẹlá àwọn ni wọ́n ti dìnnà sí mímọ́ náà wọ́n sùpánù ọ̀tá aláàjù ṣùgbọ́n ọkàn sọfíyà ọkàn sọfíyà mọ̀ balẹ̀ kódà òun ti ń rálì jẹ́nà kì í fi pé ó wulẹ̀ ti ń rí gan látàáyé nínú ẹ̀rọ tẹ̀sí zámìhì àgbà tí kò lọ sí gbé ìmọ̀ àlàyé ìfarahàn kálukú wa máa yọ ẹnì kejì lórí ikú nítorí ọlọ́run kẹ́ máa ṣe bẹ́ẹ̀ wala takunu mina al-mushrikin mina alladhina farraqu dinahum wa kanu shi'a ọlọ́run bá nínú àyà mi ọlọ́run mina alladhina farraqu dinahum wa kanu shi'a ọlọ́run gbogbo àwọn tí wọ́n fẹ́ ẹ̀sìn yẹlẹyẹlẹ tó kálukú wa ń dì máa ṣíyà wò ni pé ètò kálukú kálukú lọ́ọ̀ máa kálukú á dì máa ọlọ́run ìwà ànábì sọ́lá àdìsọ́lá ọ̀rọ̀ wọn kọ́ àlámọ̀rin ni wọn ò ní nǹkan kan bá ṣe pẹ̀lú wọn lọ́jọ́ pé àwọn tí wọ́n fọ́ra wọn sí azab tí wọ́n fọ́ra wọn sí ìjọ kélekèlé tí wọ́n fọ́ra wọn sí ẹgbẹ́ kélekèlé yìí ìlọ́run sọ́nà ìgbà Muhammad láti nínú ohun kò sí tó kàn ọ́ pẹ̀lú wọn ìwọ ò sí láàrin wọn àlámọ̀rin tẹ ọ̀tọ̀ nípa wọn ṣe ọ̀kan lọ́jọ́ pé nítorí wọn mú wá òun náà ni al-ihtilaf wal-ijtimam pípapọ̀ táwà lọ́tàn nìtú àtàwọn àmì sọ́lá àlùsọ́lá inú ẹ̀yà mi nù sọ́rọ́ tó alẹ́ mọ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala wa la takunu kalladhina tafarraqu wàhtalafu ọlọ́run ni ẹ má dàbí àwọn tó jẹ́ pé wọ́n fọra wọn yẹlẹyẹlẹ ẹnu wọn wàá kò wọ́n pé yẹlẹyẹlẹ wọ́n pélé kàńká wàhtalafu bákan náà wọ́n tún fọra wọn yẹlẹyẹlẹ min ba'di ma ja'ahumul bayyinat lẹ́yìn ìgbà tí lẹ́yìn ìgbà tí àlàyé ti wá bá wọn nínú alukur'an àlàyé ti wá bí wá bá wọn nínú sunna anagba muhammed sallallahu alayhi wa sallam ilé ìlàyé alukur'an karim sábà padà sínú àdìsí anagba muhammed sallallahu alayhi wa sallam kápadà sínú hadithi ti abdullah ibn mas'ud radiyallahu anhu ismahu ahmed wa ghayruhu oni khata lana rasulullah sallallahu alayhi wa sallam khatan oníjọ́ kan ní sọ́nà àfọlá ń fa ìlà fáwọn. ànábì fa ìlà ẹyọkan ìlà tààrà wà họ́tọ̀ à ń yẹmí nìyí wà á ń ṣì máa lè òtó lọ lápá tún lápá sìn ànábì tún wá fa ọ ó tún wá fa oríṣiríṣi ìlà lápá tún àti lápá sìn ní ẹ̀ka tó jẹ́ pé ó ń pẹ́ ká látara ọ̀nà àkọ́kọ́ yẹn ànábì sọlá àlọ́ sọlá pé àádá sẹ̀rọ̀tù láàyè mùsùlùmí eléyìí jọ̀ọ̀nù ọ̀rùn ọba tó tọ́ àtàrà yìí wàkọ́rọ̀ akọ́wùlẹ̀wò anábì wa káyọ̀ ọlọ́run bá tó sọ pé wà á nà á dà sirati mustaqima fattabi'uhu wa la tattabi'us subula fatafarraqa bikum an sabili. anábì wa káyọ̀ ọlọ́run bá nù suratul an'am tọ́lọ́ba sọ pé wà á nà á dà sirati mustaqima ọlọ́ba ní ojú ọ̀nà mi ni ojú ọ̀nà pààrà ojú ọ̀nà tó tọ́ fattabi'uhu ojú ọ̀nà yẹn ni kẹ́ ẹ tẹ̀lé wa la tattabi'us subul ẹ má tẹ̀lé àwọn ọ̀nà tó pẹ́ kàn ẹ má yà sí ìjọ ìjọ ẹ má yà sí àwọn ẹ má yà sí oríṣiríṣi ṣíà ẹ má yà sí oríṣiríṣi ìjọ ìjọ oríṣiríṣi àgbà ọlọ́run fàtàfà rọ̀kọ̀ bí kò máa ń sẹ̀bi yìí kó máa yẹ kó tẹ bá ti ń wò yìí tẹ bá ti ń wọ̀ yìí yẹn ẹ kan fojú ọ̀nà náà balẹ̀ kan tẹ̀ sí ìfẹ́ yìí. so eléyìí Ibn Mas'ud ó lànà bí sọlá àti sọlá tó wá falà yẹn àná bí wàá sọ pé èyí tó wá pẹ̀ka yìí nígbà tó káyà yìí tán ó ní wà á àwọn eléyìí ni ojú àwọn eléyìí ni ìgbẹ́ àwọn eléyìí ó ní kíni òun ni ìgbẹ́ làwọn afáàfin ṣàlàyé fún wa náà nọ́kítọ̀ tún mòyìn mọ́ àwọn afáàfin ṣàlàyé fún wa pé alhaku wahid alhaku wahid لأن الله سبحانه وتعالى أفرد سبيل الحق الله سبحانه وتعالى إن تجدد أيوة الله باكس èyí tó pọ̀ rẹpẹtẹ ìgbẹ́lọ́lọ́ bá ṣe kẹ́nìkan sọ pé rárá àti sàlàfíyà àti sòfíyà àti tẹ̀blìgíyà àti ìhùwàníyà àti gbogbo ẹ̀ àti ṣàbíríyà gbogbo ń bẹ̀rẹ̀ àríkọ́jẹ lábẹ́ àlìjàmá àtànàbí sàn yẹn náà máa wà ànilá eléyìí jìnnà sódodo kò lọ pé kò sí kankan pé àtẹni wọ fáǹsì káàkiri àtẹni wọ ní kọ́ọ̀bù àtẹni tó dárun gbọ̀n sí àtẹni tó dárun gbọ̀n àkóní kankan náà ni àgbà méjèèjì ò lè papọ̀ méjèèjì ò lè papọ̀ nítorí pé n tó jẹ́ ọ̀nà ọlọ́run pẹ̀lú àlùfáà nìkan ọlọ́run bá ní wà á nà áàdà sèrọ́ọ̀tì mùsítẹ̀kìmà sèrọ́ọ̀tì mùsítẹ̀kìmà ẹ̀rí ànábì náà sọ ó ní áàdà sẹ̀bí lùlá àwọn áàdà sèrọ́ọ̀tì lọ́ọ̀ mùsítẹ̀kìmà ojú ọ̀nà tọ́lọ́ọ̀ni. gbàdánù bẹ́ẹ̀ pẹ̀lú ànábì sẹ̀bíìn ọ̀nà ẹ̀ ọ̀kan wa ní wà á rí ìṣòwò wà á rí ìṣòwò ọ̀nà tó pọ̀ lélẹ̀ Al-Qur'an Al-Karim ọlọ́ọ̀bá ní Allahu waliyyul ladhina amanu Allahu waliyyul ladhina amanu yukhrijuhum ila yi. yọkùnrẹ́jọ mi náà gbọdọ̀ máa ti lànà yóò máa mú wọn láti inú òkùnkùn rẹpẹtẹ láti inú ọ̀pọ̀ òkun lọ sínú ìmọ́lẹ̀ lọ sí kí ni ìmọ́lẹ̀ nígbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ òótọ́ kí ló pé àná kò sọ pé yọkùnrẹ́jọ mi náà gbọdọ̀ mẹ́ ìlànà àjọ àrùn kò sọ pé láti inú àwọn òkun rẹpẹtẹ lọ sínú àwọn ìmọ́lẹ̀ rẹpẹtẹ pé ẹyọ kan péré lòdòdò ẹ wá wo tó tẹ̀lé ó ní wà lẹ́bí awliyahu mutaghut ẹni tó mójútó ẹni tó jẹ wàlíì fáwọn kèfèrí òun náà ní ṣẹ̀tàn yukhrijunahu mina an-nuri ila adh-dhulumat ọlọ́run wa mú bọ́lùmà wa mú wa ní kíni o mú wa lẹ́yìn ọ̀kan ẹni lọ́jọ́ pé dàbí Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala nígbà tó ń tẹ̀síọ́rọ̀ àyà yìí inú oníwàhádà oye tá à ń sọ yìí léèlè á nà tọ̀rí pẹ̀lú wọn filẹ̀ ilẹ̀ lọ ìwà àmì lórí ọ̀nà tí yóò tọ̀ níwájú ọlọ́run ẹ̀rọ kan náà ni owó máa bá àfàmì yẹn rúṣọlá wà á ń zẹlẹ̀ bí yìí kó tó bá wà láà yẹ fìlò àhàjọ ilẹ̀ lọ ilẹ̀ mi ni àdà tọ̀rí wà láà án nà náà sà ìsẹ́fṣàfò àwọn àtàwọn mi kúlè báàbì ìsẹ́fṣàwọn mi kúlè báàbì wà àtàwọn mi kúlè لكان في الأبواب عليه مطلقة والطرق عليه مسدودة إلا من هذا الطريق فإنه متصل بالله موصل إليه أنا كنت عليه سؤال واجه ولوم با أنا يوكناني kí lọ́nà yẹn tá a bá di ni ọ̀nà tọ́lọ́wọ́ bá sọ àlùkùránì kalẹ̀ ní lórí tí súnà nígbà Muhammad sọlá àkàlà ń sọ pọ́ọ̀lù ọ̀nà yẹn ó ní ẹni kẹ́kọ̀ọ́ lè déwájú ọlọ́run ẹni kẹ́kọ̀ọ́ lè rojú rẹ ọlọ́run àti kó tọ̀ ọ̀nà yẹn oníkéèyàn wá dá gbogbo gbọ́n gbogbo tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ táwọn èèyàn bá tọ̀ gbogbo ìlànà táwọn èèyàn bá tọ̀ gbogbo tó tọ́ bá dá làkàdà tó rọ̀ àlẹ́ yìí màsúdà wọ́n àbúwáàbò àlẹ́ yìí lóde àpá. wọ́n ní ọ̀dọ́ òpin wọ́n tilẹ̀ máyà ọ̀nẹ́rí ọ̀dọ́ náà balẹ̀ àyàfi tó gba ojú ọ̀nà súnmọ́ àwọn sòfin màmá náà wá sọ̀là ìtumọ̀ wá sọ̀là ni pé àwọn ṣe kí ni o àwọn gúnlẹ̀ àwọn ti gúnlẹ̀ síbi ìyọnu ọlọ́run tọ́lọ́run bá ń fẹ́ wàláì wà wọ́n sàkọ́tù wọn wà sọ̀là báyìí kò sẹ́ni tó wà sọ̀là náà báyìí wọ́n sàkọ́tọ̀ ni wọ́n jábọ́ ni àwọn ìfọwọ́n ti dúró táwọn lọ. torí pé gbogbo tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ gbogbo ẹ̀ pátá nínú nǹkan yìí máa dọ̀ sí ìyá ó ní ìlẹ̀kùn ó sì máa ti kàlùkù ojú ọ̀nà ẹ̀ ò ní padà kò ní padà já sí ọ̀dọ̀ ọlọ́run àbí kó jẹ́ pé ọ̀kan tó dé ìtànàbí sọ̀dọ̀ ọ̀dọ̀ ayọ̀ sọ́lá ìdílé pé ó ń ṣàlàyé fún wa nínú àdéhìsì yìí ìtọ́lọ̀bọ̀ subhanahu wa ta'ala ti ṣàlàyé fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àyàtò àríyá eléyìí òun ni àwọn ètò àdọ̀rọ̀ mú àgbẹ̀fẹ̀ ẹlẹ́kàwọn tí ṣẹ́gun ọ̀pọ̀lọpọ̀ àlàsọ̀rọ̀. ولقوله واعلم أن رسول الله صلى الله عليه وسلم قال ستفترق أمتي على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة وهي الجماعة قل الله جل وعلا قل الله بارك الله أمرنا بالاجتماع على الحق الله بارك وعلا سقي كافا مفروض قد سقى لوري ودودو وقال تعالى واتفقوا بحبل الله جميعا ولا تفرقوا ọlọ́run bá ní ẹdí ẹdìrọ̀ má hábùlọ́lá ẹdìrọ̀ má okùn ọlọ́run bá ìfẹ́ àlùkòránù kẹrí gbogbo yín lápapọ̀ má ṣe ìyapa. ọlọ́run bá sọ fún wọn náà mi ọlọ́run iná lẹ́bí iná fọ́rọ̀ kò dí iná mọ́ wàkánù ṣíyá ọlọ́run bá ní dájájú àwọn tí wọ́n pẹ́ fún wọn yẹn nìyẹlẹ́ fún kálukú àti ìjọ ìjọ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní ìyanjú ẹ̀ wà tó mọ ìyọ̀nà bí ogun náà kánú ẹ̀ pàlú tó bá di àlòkè àmà ọwọ́ bó fún wọn ní ohun tí wọ́n ṣe ní sẹ́. bákan náà sọ́rọ́ tó alẹ́ mọ́ àyà láti alẹ́ kan ọmọ ni wàlá takùnù kalẹ̀ ní ìlànà tọ́rọ́kù wàtálà tó lè bá ìmọ̀já àwọn ọ̀gá ìjà. ọlọ́wà ni ẹ má ti bí àwọn tó pé wọ́n tún yẹlẹyẹlẹ ẹ̀wọ̀n èdè wọn yóò dì má lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ti dé wá bá wọn. أولئك لهم عذاب عظيم رحمة الله وسلم بيا فتوبي وجموع فنهانا نتفرق ولو بقوا فوا لا تبيل وأمرنا بالاجتماع ولا شكل كان فاقو والاعتصام بكتاب الله وسنة رسوله káfí pa kájọ mọ ẹyà káfọwọ́sowọ́pọ̀ kájọ tóra wa lórí ìjọ ọlọ́ọ̀ba lórí súnà nàbà ọmọ sọlá فقال الله سبحانه وأن هذا صراطي مستقيما فاتبعوه طبعا يبين وجونا لي وجونا مثلا ولا تتبعوا السبل كما تبعوا ما تبع إلي إليه فتفرق بكم عن سبيله وما عجبه يوجبكم يوجبكم لجوم الله wọn fàlà yà تفرق ولا kò lẹtọọ káfíń yẹlẹyẹlẹ wọlé ìlà للأهواء طبعا للاعوام لا تتلي فهمه لا تتلي في يعني قد لو انت عالم رحمه الله تعالى او انت وصل امام مالك رحمه الله تعالى امام ابو حنيفه امام الشافعي رحمه الله تعالى ولا صبي اجمع الامه على من استبان على أن من استبان له سنة النبي صلى الله عليه وسلم pé gbogbo àlèhùnmọ̀ lẹ́nu wọn kò pé ẹni tí súnà àmì súnà àtọ́lá bá kílẹ̀ àti èèwọ̀ ní láàyè ìlò lẹ́hù àyè tó kàrà lẹ́kọ́ lè àhàtù kò lẹ́kọ̀ọ́ fún èèwọ̀ ní kó fi súnà àmì Muhammad lẹ́ nítorí ọ̀rẹ́ nìkan àwọn èèyàn lè ní súnà àmì kílẹ̀ àti wọn wọn ò sì ní kó níbi bídà wọn dá ṣe sábà lè àwa onífẹ̀mú. ló ń dẹ́kun gba àwọn ọ̀ràn àwọn aládàádálẹ̀ láyé gbogbo àwọn ọ̀ràn sọ́rọ̀kù láyé ibi tí wọ́n ti sọnù òun náà nìkiri òun náà nìkiri. àwọn àkàwárí nígbà tí abdullahi ibn abbas ọdí ọba ọ̀nà láàyò nígbà tó lọ bá wọn sábà ibn abbas lọ bá pé má fẹ́ kí wọ́n ní kí ni nǹkan máa bẹ̀rẹ̀ kí wọ́n ala àlè kí lè sọ tẹ́ fẹ́ kà fún àlè yọrọ bí ọlá àlè kí lè sọ tẹ́ kà fún lẹ́fẹ̀. nígbà tí wọ́n sọ ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta yìí orí kí ló dúró sí orí alhawa hawa nafs wa dahan ó dúró sórí àìmọ̀kan àfẹ́mi. ló jẹ́ pé àwọn tó dé pé àìmọ̀kan nìkan ni pọ́blẹ̀mù tí wọ́n nínú àwọn kàwárì nígbà tí abúlé fún àwọn abáàgbé kọ́mọ́tò sójà fún wọn kí wọ́n ṣe wọ́n padà problem ṣùgbọ́n àwọn tó jẹ́ pé àìmọ̀kan àti ìfẹ́ inú papọ̀ fún nígbà bàbá ìfẹ́ sọ bẹ́ẹ̀ kan àwọn sọ pé rárá ó dà wọ́n tún lé sí ju àtẹ̀yìnwá lọ eléyìí nínú àwọn nǹkan tí ó wà lára àwọn tí wọ́n jẹ́ àwọn ilé ìfẹ́ rẹ̀ orí àwọn ẹni sọ́nà àlẹ́ sọ́lá nígbà tí wọ́n sọ nínú àdéhùn mi níbi ìkọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ànábì sọ́nà àlẹ́ sọ́lá ní àwọn èèyàn kó sì padà wá nínú ìjọ mi kó pé tàtàjáàrọ̀ mi lè fún àwa kama tàjáàrọ̀ kálàbù bisọ̀hìnì láà yàdà nínú ẹ̀kùn wàlà mọ́fìlò ìlà kálà. alábìíní bó fi dé pé àrùn ìdòlógi àwọn ajá ajá tó bá ti àdìgbò níbi wọ́n dé pé ìfẹ́ inú ìfẹ́ inú máa darí àwọn èèyàn gẹ́gẹ́ bí àrùn ajá tó bá ti kọlu ajá bí ṣe máa ń da bí ṣe máa ń da ajá là bẹ́ẹ̀ ni fẹ́ẹ́ ló máa da àwọn èèyàn kára hàn àlàmì tó jẹ́ pé ìfẹ́ ní láà yáda àmínú masin wàlà ẹ̀rùkì ìlà ìkọlà o kò ní fi jọ́ ìfì kan kò ní fi kankan nínú oríkì ara rẹ̀ tàbí kó fi kankan nínú vein nínú ìbá vein nínú fan ara rẹ̀ kò ní fi kankan lẹ̀ kẹwọ̀ gbogbo ara kìkì ìfẹ́ ní ó jẹ́ ibi táàdì tó bá kílẹ̀ àdúgbà yìí ẹ̀ka náà bí sọ ni tọ́lọ̀ bá sọ ni yóò tún wá máa fọ́ yóò tún wá nǹkan mi dáre tí ó bá wá rí tọ́lẹ̀ rẹ yóò sì lè àdéhùn yẹn ní bá àpè àdéhùn gbà yìí gbogbo pé kí ni ìfẹ̀hún ti gba ìfẹ́mi mo mú alákòókò yẹn kan mùsùlùmí kan tí àjọsọ̀ ń gbé mo sọ pé dọ́ nígbà tó ń fẹ́ sọ̀tọ̀ látún sọ̀tọ̀ ṣé àdáni sọlá àtàlà ń fọwọ́ sọlá tuntun àbí náà ó lànà yóò kó aláṣọlá tuntun tàbí iná ìmọ̀ràn wọn ni ká sọlá tuntun àná bí ẹni tó sọ àtàlà tuntun wa wọn ni òkè ọmọdé àná tó bá yẹ kó ní sèǹtẹ́ nìkan bá sọ̀rọ̀ ẹni yẹn èèyàn pàtàkì ni àdánù wa sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni yẹn láàgbà ni àbúrò àná wa ọlọ́run ànábì lágbà ànábì ọlọ́run rántí wa lójú ẹsẹ̀ lọ sí ibi ìtẹ̀síẹ̀ ànábì ló sọ fẹ́ sọ láti bá ní àwọn ah, ó sì ní táwọn aṣẹ́wó náà gbé wá yẹn àwọn náà ní ọmọ tí wọ́n rí o wọn ò lè sọ pé kò kọ̀rẹ́ jọ ẹgbẹ́ lójú ẹsẹ̀ olókùn kọ́ ìgbà wa ó náà lọ sí ìwé fún ẹ eléyìí ti problem ti fẹ̀mú ìmọ̀nà ìlẹ̀dógún tó fa ìyapa nínú ẹ̀ láìpẹ́ láìpẹ́ àwọn kàwárí orí ìfẹ̀mú àwọn mọ̀tẹ́sílá lórí ìfẹ̀mú àwọn ṣíà orí ìfẹ̀mú eléyìí ni iṣẹ́ fi tábàá ń lè àwa áwòtẹ́kùnrin ìdẹ̀lẹ̀ àbá tàbí kéèyàn máa sọ pé tẹ̀kùnrin ìdẹ̀lẹ̀ àbá báwọn bàbá wa fi ń ṣe mú kéèyàn fẹ́ kọ́ ṣe àwọn bàbá wọn àdìdáàdì àtàwọn ènìyàn ṣáájú èèyàn pọ̀ nílẹ̀ Yorùbá àwọn bàbá wa bí wọ́n fi sẹ́nu tó fi lágbàkà áwòtẹ́kùnrin ìdẹ̀lẹ̀ Yahudi wà Nasara ilé náà burú tàbí kó jẹ́ pé ìfẹ́ nù kéèyàn fi dá àgádálẹ̀ nínú ẹ̀sìn kéèyàn fi máa di ìyàwó bí àtàwọn sọ̀rọ̀ bí àwọn táwọn náà máa ń ṣe ọdún hijira kí ló fọdún hijira táwọn èèyàn ń ṣe wọ́n ń ṣe nítorí pé àwọn tẹ́tẹ́ náà máa sọ̀rọ̀ pé kì í yà wọ́n ní alẹ́ ìlà wọ́n ní ìyapa ẹnu láyà tó ṣe fi òmùrè àfíìdà sí ọ̀ṣun ìdí tó bá jẹ́ lọ́mọ àlámọ̀ ní àfíìdà àti àwọn tó bá jẹ́ mọ́ ìpìlẹ̀ àbọ̀rọ̀ yapa ń bẹ̀ wà ìnàmà yẹ́dẹ̀ olè ní fàákù wà lè ṣe ìmọ̀ wà lẹ́yìn ẹnu àbọ̀rọ̀ kù àbọ̀rọ̀ papọ̀ lórí ilé yìí sheikh ni wà amẹ́lì ẹ̀kúlá fún masáìlì ìfẹ̀tẹ̀hìyà ṣùgbọ́n tí ìyapa bá wà níbi àwọn masáìlì ìfẹ̀tẹ̀hìyà níbi àwọn masáìlì tó jẹ́ ọ̀rọ̀ fíkìrù fàáza rẹ̀ àsún wọn eléyìí lè ṣẹlẹ̀ wà láàkín ṣùgbọ́n yẹ́dùn èyí tí ó bá lẹ́rìí nínú ọ̀rọ̀ ìrà tẹ̀lé sọ́lá mọ́ tààlà àwọn ọba ni pé fàáyìn tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasul tẹ́ ẹ bá ní yàpá lórí ìfẹ́ kan ẹ máa dọ́rọ̀ padà sọ́dọ̀ lọ nàbí ètò tuntun nínú ìlà ìwà ìyá omi ààfin tẹ́ bá ti dàgbọ́ ọmọ àtijọ́ ìdá ìdá dáàlẹ̀ kàfẹ́ ìlú àtàwọn àwọn ìlà ìbẹ̀ ṣé ìlú tó bá rí bẹ́ẹ̀ al-ikhtilafu fil aqidati la yajuz kákìdá àwọn olùyapa ilé ò lẹ́tọ̀ọ́ ní anàlà àkìdá ká tàwùkìtìyà tó pé bá bá ti pè ní àkìdá tàwùkìtìyà ni ẹ̀rí gbọdọ̀ wà lórí ẹ̀mọ́ àlùkò àná àti súnà àlùkò sọlá ẹni kan ò ní sọ pé àlọ́ fi kú lè mẹ́kán ó sọ pé ọlọ́wọ́ sùhánù ọ̀tà áńlá wà ní gbogbo ààyè àwa sọ fún pé sọ pé pẹ̀lú ìmọ̀ ọlọ́run ó ní ara ọ pẹ̀lú ìjọ́lọ́wọ́n ọba rẹ̀ gẹ́gẹ́ ni káwá ní òun àtẹnusọ pé ọlọ́wọ́ sùhánù ọ̀tà áńlá ń bẹ ní

tabari kọ̀bíyà tó jọ ọmọ ẹni súnà yẹn ń sọ ádàbọ̀ kọ̀bíyà inú ọkọ̀ sọ̀nà kan àbí sọ fún wa ọmọ kàlẹ́ ànábi sọ̀lá àdàsọ́lá ànábi ní iná àbí iná iná mà híyà àdúgbò lébà àdà fàyìlà ní ọmọ ní bá ti ń sùn wọn ẹ máa bá ti ń sùn kàdí tó kàdí wọ́n á ní pé nínú bíbí àtàwọn èèyàn tó ń ṣe léèrè àwọn èèyàn yakọ̀ ọlọ́run bá lóyún o ẹjọ́ mẹ́ta yọ àwọn èèyàn ń pera wọn lálùsùn náà wọ́n lè ń taná sùn wọ́n lè ń pera wọn lálùsùn náà àwọn ilé ìfúgbàgbọ́ yìí tó ṣẹlẹ̀ láyà náà sọ́lá kí ló ṣẹlẹ̀ wọ́n ní ẹnìkan ó taná láyà náà sọ́lá àlọ́sálá kásùmọ̀ pé ilé ìjọ náà ilé ìkókó àtàmọ́ ibi èkúté òun á lọ fara àlùfáàrọ òun á kọlu náà bí bí àtúntà àti ìgbà náà nìyí àwọn ará ilé yẹn wá jóná láti sọ pé a ìnà mà á lè náà àdúgbò lè bàní àdá ìnà á lè náà ìnà mà ìnà àdúgbò lè bàní àdá iná yìí sọta iná yìí ṣe ọ̀rẹ́ ìbàní àdá àtàyè àtàyè àmà iná ò bá wa sọ̀rẹ́ à ń bẹ bá mi sùn ìyá máa pa iná yẹn àbẹ̀rẹ̀ tó ṣe ọ̀dí ìyà tó ṣẹlẹ̀ níjọ́ náà lọ́wọ́ ẹni tó kan náà bọ́ọ̀bù tó tó sùn níbẹ̀ tàbí tó yẹ pé òun ò lè sùn lóògùn iná ò tiẹ̀ sí ṣàìrè dájébù náà fún rẹ̀ ó wá tàn án lẹ́yìn tó wá rí ah ìmọ̀ ìrìnlẹ̀ àwọn ìyẹn jìnnà tó súnmọ́ ẹ̀gẹ́ ní dídà rárá o àti ọ̀dún súnmọ́ o ètò wà ní ilé yàtọ̀ sí ibi ìtàkọ́kọ́ yìí ẹni iná nílé yìí má pé àtàwọn nípa àwọn amúná ilé ìgbé ọ́fù nípa nàìjíríà lágbára náà jẹ tí o bá ti kọ́ṣí àwọn yẹn kàlàbà ẹbí àdéhùn yẹn ní nǹkan tó ní báṣọ pẹ̀lú yẹ kí n fẹ́ pé níbàámu bí ìdájọ́ yẹn báṣọ àwọn ọ̀sán yẹn tó dáa nǹkan tó ṣe wájú a ní nítorí pé wá nínú súnà ká lọ jábà rẹ̀ láwọn èèyàn káwá lọ fọ́ọ̀tù wọn lórí tí wọ́n ti fọ́ọ̀tù lórí nínú ẹ̀sùn. òní àlè ìpìlá òfin àkíyèsí láyé dúró onídàánà làásìdá tàwùkìfìyà lẹ́yìnsẹ̀ màhálù ìṣẹ̀hàn níta bá ti pè ní ọ̀rọ̀ àkúdá lẹ́yìnsẹ̀ màhálù ìṣẹ̀hàn kìí ṣe ń tẹ̀ yẹn mẹ́rin ronú sí kí ẹ̀mọ́ ìṣòro tó bá ṣe. ẹ wo gbogbo àwọn tí wọ́n sọ lórí ọ̀rọ̀ àkúdá ní tí wọ́n fẹ́ ṣe mẹ́rin pé àwọn ìṣòro bá gbọ́. nísìnyí àwọn tí a ń pè ní àlùmọ̀ọ́tẹ̀ gbogbo tó jẹ́ sí fásitì ọlọ́run bá subhanahu wa ta'ala ni wọ́n ṣe náà fún rẹ̀ gbogbo òun tó wà fún ìyá rẹ̀ ni wọ́n ṣe náà fún rẹ̀. tó pé àwọn dà wípé àwọn kankan bẹ tó jẹ́ pé tọ́lọ́ bá máa jẹ́ supreme being tí ó bá jọ́ lọ́run àlọ́run tó yàn án. mọ́tàlá ní ti tó wá wọn pé ọlọ́run bá subhanahu wa ta'ala ń rẹ́rìn náà ti dàbí àwọn èèyàn ni àwọn fáfọ́n sí ìdáyà tó ìdámìlẹ̀ ọ̀kú lè ẹ̀kan ọ̀nà gbogbo ẹgbẹ́ tó ń bí ọpọlọ sáájú nínú ẹ̀sìn rẹ̀ yóò padà bọ́ sínú ìdìbò tó padà jẹ́ra ẹ̀ náà. alẹ́ wọn bẹ̀rẹ̀ àyàn ọ̀là kánà bí mo bẹ̀rẹ̀ ayé tó bá yẹ pé ẹ̀sìn tó bá fi ń fi ọpọlọ ṣe ní làkàrà àfàlẹ̀ lẹ́kọ́ àfàlẹ̀ lẹ́kọ́ àwọn làbẹ̀ náà sì ń àlẹ́ òkè òkè sọ́ọ̀tù ló yẹ ká máa pa ìsàlẹ̀ ló yẹ ká máa pa ju òkè lọ níbo la sì máa ń pa òkè la máa ń pa ó túmọ̀ sí pé èèyàn kì í fi ọpọlọ òní wàá mẹ màsáyé wàá mẹ fi màsáyé lè fẹ́ wà lè fẹ́ bá ṣùgbọ́n ìdájọ́ tó bá jọmọ́ ìdájọ́ fẹ́ àti ìdájọ́ tó jọmọ́ pé kálukú ń fa ìdájọ́ jáde nínú náà sùn ni fàkúlù fàkúlù yẹ̀jẹ̀ inú ọ̀yẹ̀tẹ́ nítò gbogbo kálukú nínú àwọn onímọ̀ yẹ pé ó ní alimoṣe nílẹ̀ ní ìṣìhàn àwọn tí wọ́n lẹ́tọ́ àti ṣe ìṣìhàn kálukú ló máa fa ìdájọ́ ló máa tayọ wákòtí ẹ̀kọ́rọ̀ fún àti ìṣìhàn àti názọ́rí ọ̀nà tí wọ́n máa gbà wọ́n kan lè yàtọ̀ wàláàkìn láyà fún àdàlẹ́ ìṣìlá lọ́kùn sí pé wọ́n wà máa wà lórí ìṣìlá fún ẹgbẹ́ kálukú mú jẹ báyìí yàtọ̀ ìlà kitabillah wa sunnati rasulih àwọn onímọ̀ náà máa ń padà sínú ìjọba ọlọ́run ọba àti sínú súnà nígbà Muhammad báwọn kan máa ò tẹ̀lé ẹni tó bá jẹ́ wípé òun bá lẹ́rìí àwọn kan máa ò tẹ̀lé tẹ̀lé ọ̀hún àkàlò ẹ̀kọ́ rẹ̀ ẹni tó bá lẹ́rìí àwọn onímọ̀ wọn gbá ọ̀rọ̀ rẹ̀ mú wọlé wọlé wọlé pẹ̀lú tó sọ wàtárọ̀ kó ráyà wọ́n fi fi wàtárọ̀ kó ráyà wọ́n tí wọ́n bá lọ sínú kìtàbù ọ̀sùn náà tí wọ́n bá rẹ̀ rí ni ó tẹ̀lé ẹ̀rí yẹn wọn wà fi ọ̀rọ̀ wọn lẹ̀ wọn fi ọ̀rọ̀ tí wọn lẹ̀ áàdà mẹ́ta wà lè sọnà ọjọmọ ilé ní mẹ́ta wà lè sọnà ọjọmọ pẹ̀lú àbá ti rẹ rí pẹ̀lú kàtó kẹrẹ àmì nínú súnà nípa sọmọ sọlá rẹ ọlá àbẹ̀rẹ̀ tó tó ṣe é kan àdúrà nínú kan àdúrà sáàbù kan nǹkan lélẹ̀ ká sọ pé oṣù kò mẹ́ta kó lè yá àkókò bẹ̀ wọ́n yìí ẹ̀fà àwọn èèyàn lẹ̀ kó kálukú kó máa mú nínú tó bá fẹ́ wà sí láàpẹ̀lẹ̀ ó mẹ́ ẹ̀rọ náà kí àlìmú mọ̀ káyapa ìkẹgàn bẹ́ẹ̀ kama yaqulun jẹba àwọn ọmọ sọ kana kó sheikh ní aṣọ fún wa pé àgbà bá tó yìí ọ̀rọ̀ burúkú ni allah jalla wa ala yaqul ọlọ́ba àdìsọ́lá fún wa náà wọ́n pé wọ́n lè yàgbé àlọ́ إلا من رحم ربه àwọn èèyàn ní yé máa yapa àyàfi ẹni tí ọlọ́run sùnánù ọ̀tá alábàjẹ́ fàdálà tọ́wọ́lù rẹ̀ ń dúnà ọlọ́run sọ pé ìlà àmọ̀ràn rọ́ṣìn ọ̀rọ̀ bójú pé àfẹn tọ́lọ́run bá jẹ́ ó ń dúnà yìí ó ju wa níwò ó tọ́ wa níta pé àlà ànà àlẹ́lí iná rọ́ṣìn lọ́wọ́ lẹ́nu àfẹ́ ìlú àwọn رحمه الله لم يختلفوا وعلى أن الاختلاف عذاب وليس رحمة بعد ما يجب يقول إيا فانين ويسي إيا نوب على إيا إيسي الرحمة إيكي للذين يختلفوا فما سوء يا فانين وإن اختلفوا ولا تنرى يا فا لونا كان بكبي رجعوا إلى الكتاب والسنة وقد في الكتاب والسنة فأخذوا بالصحيح إيدو غفلين وداموا wàtárọ̀ kò lè kọ́tọ̀ àti tó jẹ́ bí fèkì yẹn wọ́n á fi kalẹ̀ àdùhì tọ̀rí kọ̀tù àlùsùnà ti ọ̀jọ̀mọ́ ìlànà àlùsùnà ọ̀jọ̀mọ́ òun náà ni pé tí wọ́n bá ti ẹ̀yà pa tí wọ́n bá ti pè wọ́n láti èsì tó bá jẹ́ bí fèkì yẹn padà síbẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ máa ń ṣe gẹ́gẹ́ mama lẹ mama ọlọ́ọ̀ tààlà mama dàrú ìdíjọ́ wọn ni wọ́n bí mama rẹ̀ láàrin àwọn èèyàn wípé kí ni ìdájọ́ pé àṣìkà nílò كما هي ايكا اف ديال ولا انا ما مالش في ليس ذلك النام وبتقدر من من فك وبتقدر هنا يا وصفه من الناس ما شبه وصار فاهم يا ناس شبه سو يكرنوا اوا اصحاب ما مالك ولي فتربت حتى خف الناس واخ ما مالك لي فاهم يا في فاهم تاكل الاوراق اذا نوال تاكل ما مالك رحمه الله تعالى ẹni wá pápọ̀ ìsúná sí mọ̀mọ́lì mọ̀mọ́lì kọ̀ọ̀sì náà ṣe hadith hasan hadith orí ìdá àǹtìmọ̀ nípa hadith ó tó dàsùkò yìí fa amọ̀rọ̀ náà mọ̀mọ́lì kọ̀ọ̀sì àwọn èèyàn láṣẹ pé gbogbo tó bá ti fẹ́ sàlù àlá ó máa yẹ ọ̀nà ẹ̀sán pẹ̀lú owó pẹ̀lú ọmọ káńtì níyẹn mùsùlùmá nígbà Muhammad sallallahu alaihi wasallam ó ti pa àwọn èèyàn láṣẹ pé gbogbo tó bá gbọ́ ó ṣe kí ni o ó lọ́wọ́ sọ fún àwọn tí wọn ò gbọ́ pé òun sọ nǹkan bá ìṣara tẹ́lẹ̀ nínú ìlànà táàlù súnà ọjà máa ń tẹ̀lé ojú kódà kan sùn wà lórí ìlànà kan fún yíyá ìjọ tí wọ́n bá ti rí òdodo wọ́n padà bọ̀ sí òdodo sábà wọlé àtúnlé láti ìlú tí àwọn sàhábà ìbámu ọba yàrá ìmọ̀ àjùmọ̀ ayé ebi tó bá ti di kó bá ti fi ẹ̀rí tó bá ti fi ẹ̀rí múlẹ̀ fara àwọn tàbí kì tó máa ń wọ́n gbọ́n fi gbé ẹni tí wọ́n ṣe tó ń ṣe àdúrí wọ́n bá tẹ̀lé kalẹ̀ fún Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bóyá fún Musa al-Ash'ari tó ń bá ṣe ní pé wọ́n wá dúró rè pé obìnrin kan ọkọ rẹ̀ nígbà tí wọ́n jọ ń ṣe eré papọ̀ ọkọ rẹ̀ wá gbé ẹni wá gbẹ́ni sí àyà rẹ̀ ó wá mú un sí Ọmụmụ máa ń ya, nígbà àyà ìyẹ́ ọmọ lọ́dọ̀ ìyàwó ẹ̀. wọ́n ń dàgbà fún Onye ní láàwòrán ha ìlà wà pẹ̀lú harum àlẹ́ èmi ò rí kan ìdájọ́ tó wọ́n ní pé ìyàwó rẹ̀ ti fún ọ. pé ìyàwó náà ti dàbí ọmọ yẹn ó lọ ìkànnà òun Abdullahi pé fatuwa tó wọn ń gbé báwọn ènìyàn ní ìwà musa tó ń tó ń sọ nílé yìí fàáfíà bí xìláàfù abúlé mọ̀sọ́ lè rọ́bì yàrá àná wàá fi fatuwa tó dá pé anabi sallallahu alayhi wa alihi wa sallam wípé ntí ó sọ ntí ó ntí ó ọmọ lè mu tàbí ntẹ̀yàn lè mu nígbà yẹn obìnrin tó lè sọ di òun náà ní kí ni ọ̀gbìn àǹtà ìdásẹ̀ dáhà tó jẹ́ kí nígbà tó dénú ara rẹ̀ sá ó wà lára tó ṣiṣẹ́ lára rẹ̀ sí egun rẹ̀ tẹ́nu ara rẹ̀ fi pọ́ùn. wọ́n ní àkóso àgbẹ̀ láàbẹ̀ falóni màdàmà àdàlẹ̀ àbù àfa àgbà yìí tó bá ti wà láàrin ní ẹ̀mọ́bìnrin ẹ̀mọ́bìnrin nígbà tó rí òdodo kí ló ṣe ojú ọwọ́ rẹ̀ òdodo. ilé làwọn bàbá náà ṣe Muhammad sallallahu alaihi wasallam àtúbí wa pọ̀ lọ bẹ́yìn ṣùgbọ́n lè ní ẹ rí àwọn èèyàn tó jẹ́ kódà owó mọ̀ pé ní alùsùnà wal jamaa àwọn ní wọ́n ṣe tìmáwó tó mọ́nà àjò sàlàfíìyà ṣùgbọ́n wọn ò ní gba òdodo tí kì bá ti lọ jò àwọn ara wọn. ilé ìbá ń pọ̀ wọn láti ìsìn ẹgbẹ́ báyìí mà ló ṣe rí báyìí ló mà ṣe rí tí kì bá ti ṣe látọ̀tọ̀ tí wọ́n wà nígbà. lóun jẹ́ pé jàdá wọn àfa ń ka nínú àwọn tábìlì pé alùsùnà àjàmá làwọn èèyàn kan pé ìlànà alùsùnà àjàmá rẹ̀ nìkan ń tọ̀ nínú mẹ́jì ẹ̀kún táwọn afá àjọba rẹ̀ náà pé kó lè jẹ́ ìwé àyàkú nàní àkúrọ̀ ìyàwó ó jẹ́ wípé òdodo iná ìlú màdàrí ẹ̀ lóṣù mi màdàrí ẹ̀ tó yẹ pé tó fẹ́ ń jẹ òun náà nìkan ló ṣe èyí tá a ṣe yóò kọ̀rẹ́kìtì èyí tó kọ̀rẹ́kìtì nìkan ló eléyìí nínú làwọn àlùsọ̀nà ìjàmà òmìnirò òní àmà àyè ń pọ̀ kúndùn àlàrọ̀ ayé yìí gbọ́nká wúrí ká sọ̀sọ̀sọ̀ tó kálukú sọ pé kálukú sàdúró ti yìí kálukú mú dóńtò ti tẹ̀ fún dání kálukú dúró ti bẹ́ẹ̀ wàmà kọ́lá bí fúlẹ́n wọ̀ fúlẹ́n pé ní tó fẹ́ dúró náà ní ìdí ṣe olùdájá sọ ìdí bá sùn adájá sọ báyìí fàlẹ́yìí tẹ́ àbí ìṣòro ìpọ̀tù eléyìí kìí ṣe tọ̀ríkọ̀ àmọ̀sí àbìrí tọ̀ríkọ̀ tó àbìrí àwa eléyìí ìlànà àwọn onífẹ̀mí ni wọ́n á lù ṣọ̀bọ̀ àmì àtàwọn onírúurú lẹ́nu tẹ̀mí súnà máa yọ wá fi kọ àwa ahó àwọn ọmọ wa tó bá bá ìfẹ́ inú wọn wọ́n máa wá káàkiri nínú àkọ́wàlì nínú àwọn ọ̀rọ̀ wàyíwá fi kọ̀rọ̀ bọ̀ bàtà hó wọ́n sì máa wá tó bá ẹ̀mí wọn iṣẹ́ ni wọ́n fà mọ́ wọ́n mọ́ wa káàkiri wà náà yóò kọ́ lè kọ̀rọ̀ bọ̀ bàtà wọn yẹtọ̀ fún un nígbà tó bá ti takò tí wọ́n fẹ́ tí wọ́n wíṣ wọ́n pa sí i wà láwù kọ́ làbí ní ìmáàmù lẹ́bi yàkùdú nàbí kọ́ òkú kódà kó jẹ́ pé ìmáàmù tí wọ́n máa ń mú ọ̀rọ̀ rẹ̀ yẹn tó bá yẹ pé ìmáàmù tí wọ́n máa ń mú ọ̀rọ̀ rẹ̀ yẹn tó bá yẹ pé ìdíyan ló sọ nǹkan yẹn tó bá bá ìfẹ́nu wọn mú wó tẹ̀lé ṣùgbọ́n tó bá yẹ takò ìfẹ́nu wọn wọ́n fi kí ni wọ́n fi ọ̀rọ̀ yẹn wọ́n fi rẹ̀. eléyìí ni ṣe sí ó jẹ́ pé àwọn ọmọ jàbátá máa ń ṣe láwùjọ wa nítorí wọ́n nífẹ̀ẹ́ Sheikh Rabi gan Sheikh Rabi Al-Madkhali rahimahullah ta'ala wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ gan kódà mo gbọ́ kan nínú wọn tó sọ pé Sheikh Rabi olùdìmọ́mù ni wọ́n bá jẹ́ ẹ̀yìn pé aláwọn bàdá èèyàn aláwọn bàdá èèyàn anímọ̀mù ìmọ̀mù náà Rabi Al-Madkhali mẹ́ríkà nínú àwọn náà bá dá àwọn èèyàn ní ó bá dá sẹ́yìn lè kótó ṣé ìgbìn bá bàbá bá dá sẹ́yìn kótó bẹ̀fọ́ rẹ̀ ṣé ìgbìn bá náà fáàní ṣùgbọ́n ó bá dá rẹ̀ so ó bá dá Hasan al ó bá dá Abul Ala al-Mawdudi so ó bá bẹ́ sẹ́yìn náà bá sọ pé ẹnìkan wà láwùjọ tí jàbàtà náà bá ń bà dá àwọn èèyàn kọ̀ọ̀kan táwọn àfa àtẹ̀tùmọ̀ tẹ́lẹ̀ ò bá dá ní tó mú tẹ̀bí ìwúṣẹ́ rọ̀bì tó mú correct náà ló mú tẹ́lẹ̀ náà correct هو إمام المتبعين وشيخ ربيع òun ti ń sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ àwọn ọmọ yẹn pé òkè Sheikh Rabi Sheikh Rabi òbí òkun láti bàtà yẹn tó bá ìsàhákọ̀ tẹ̀bí tó lọ bí wọn bá lẹ́tọ̀ sí tẹ̀bí sọ̀rí hàn Sheikh Rabi ó bàtà rẹ̀ ṣé mo gbé rọ́ṣùmọ̀ lọ tààlẹ̀ yóò bàtà yẹn tó bá ìsàhákọ̀ tẹ̀bí àwọn olùrà ah, Rabi ń bẹ lọ́hùn mukbil náà á àfa dáadáa ni mukbil á mukbil mukbil gbogbo pẹ̀lú ẹ̀ mẹ́ta lórí àwọn ṣe báwọn nǹkan kan tó fẹ́ ṣàjọ nípa ọ̀rọ̀ àwọn èèyàn yẹn ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí náà ṣẹ́kọ̀ọ́ bí n tẹ̀lé ṣẹ́kọ̀ọ́ bí n ṣe lè tó ṣẹ́kọ̀ọ́ bí n dá ọ̀rọ̀ padà sí àwọn àdàdí àlẹ́nu nígbà tí ọ̀rọ̀ ìkọ́mọ̀tò tó já ìkọ́mọ̀tò tó jẹ̀lẹ̀ ìkọ́mọ̀tò tó já nígbà kan ní pé alákòóso kan àìgbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sàlà ọ̀rọ̀ ìtìkáàfù yìí bò ní kíní kan lọ́gbà àwọn èèyàn kan kó sí tó bídà ìtìkáàfù náà nílànà ẹ̀ ìtìkáàfù náà máa ń sọ pé bídà ní náà àtàfẹ́sọ nínú ẹni tó sọ pé àdìsí òde ìfà tó sọ pé sẹ́ pé òde ìfà má di ìfọ̀wá ìfọ̀mọ̀ sóbì kan ń ṣe kíní tẹ̀lé àtàfẹ́sọ yẹn náà fún ní ọ tó bá máa sọ́ni àtẹ̀kọ́wọ́ tó ti dà fún àti sọ fún un kò lè jẹ̀yẹ̀ bá lọ wà nínú dáhùn yìí wọ́n fà lùkọ́ àwọn àfa òun ní kásílà ṣẹ́gun bá lọ wà tù yóò kásílà ṣẹ́gun bá lọ wà tù lẹ́yìn ọdún kẹfẹ́ fún abálùkọ́ wọ́n ní kí ló dúró fún ọmọ tòun ìgbà pé òun ti ta àwọn tó yẹ kí òun kà fún òun bá fún tó bá dá rẹ̀ ṣé ìrọ̀bí wa sọ pé ìkọ́mọ̀tò lè fún jà ṣé ìwú wà fáwọn lè ìkọ́mọ́tò gbèjà èyí ó ṣe tó rọrùn jù aṣọ ń pé inú ìrún àfúnláàdùn ṣé rọ̀bì ní kò tó àwọn jàbàtà ní ìyẹn nìkan ni rọ̀bì ní làbújá ní fáàmì ìlẹ̀kọ́ ìjà ẹni tẹ́ fún mẹ́rin yẹn ó gbọ̀dọ̀ lórí ẹ̀yìn ṣèkọ́mọ̀ rẹ̀ fún tí ò bá ti gbọ́ yín sójú ọ̀nà tí wọ́n gbọ́ yín sí olè bàtà rẹ̀ ìkọ́mọ́tò ló gbọ́ sí sáà ní ọlọ́ba ni wà hàtà nàbọ̀ àtàrọ̀ sórí náà kọ́mọ́tò ló dání àbẹ́kọ̀ ọlọ́ba ní àní fi àjẹ nìkan kan títí tá a fi tó ìṣiṣẹ́ nìkan kọ́mọ́tò ló dání ṣùgbọ́n ọlọ́run ọ̀dọ̀ sàánù àtàlọ́wà fáwọn ló dání nínú àyà mi ọlọ́run ní ìlànà alàwòsó ìlà ìbàlágù àlùbí kò sí nǹkan kan tó jọ̀rọ̀ yàn fẹ́ ni tọ́lọ̀ ń bá ránṣẹ́ ju kó mu dé ìdí àwọn àlọ́ kí ni balaz nǹkan mọ́tò lè fọjá abẹ́ ẹ̀fọ́ ọlọ́wọ́ ni àlùfíì tó kẹ́ àwọn ẹni ẹni òwúrẹ́ yìí tó ń sọ yìí afàmì ìwé ìlú ló gbé pé orí nǹkan mọ́tò ló dà sí òòrí kí ni ṣe òòrí fámọ̀ ló dà sí tó pé ọlọ́ba ilẹ̀ ìbàlágún wàmà àlẹ́ iná ilẹ̀ ìbàlágún wàmà àlàrọ̀ sùn ilẹ̀ ìbàlágún tó bá fi kọ́mọ́tò lọ́jà tí ò bá ti wà mọ́ bíìnù sẹ́yìn yẹn o ò lè ìdájọ́ yẹn gbá mú. tó àwọn nǹkan kéékèèké yìí lọ́gbẹ́ àwọn èèyàn mú nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ohun tó ṣe déédéé pẹ̀lú ìfẹ́ wọn. ṣùgbọ́n tó tako ìfẹ́ inú wọn tó nínú ẹ̀ bá sọ ní padà kàǹkàn náà òun náà eléyìí nínú àwọn nǹkan tí a ti máa mọ àwọn onígbèdà náà àwọn máa lọ pẹ̀lú àáfàá lórí ìfẹ́ mi mo mọ ìyapa rẹ̀ ìjọba bá jẹ́ pé kò bá sọ tó ta kò bá sọ tó ta kò fẹ́ ní wọn wọ́n ìké ìsọ̀nà àṣọ pé àwa àtúnyẹ̀ òjò wọn ìké ìsọ̀nà àṣọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bòye tó ń bá sọ yẹn tó bá bá mu ẹ mọ̀ òrùka àkiri ẹ mọ̀ kàtúkẹ́ rẹ̀ ẹ mọ̀ polówó ẹ̀ káàkiri mọ́jọ́ tó máa ń fẹ̀ tó bá takò sí ẹ̀ṣẹ̀ eléyìí nínú ìgbàgbọ́n àwọn onígbàgbọ́n yẹn òní àmàmà yóò kọ́ ní kọ̀rọ̀gọ̀ báyà kìí nípa iná ìyàwó kòrónà ní tó bá takò ní àwọn àfọ̀ nínú sọ fún ọjà padà fàádà dẹ̀lílù eléyìí ẹ̀rí wà ń bẹ́ẹ̀ àlàáńdà omi ẹ̀tẹ̀lẹ̀ ọ̀nà àwa àwọn ìfẹ́ inú wọn ni wọ́n ń tẹ̀lé máa wá papọ̀ àwa àfọ̀dọ̀ òní ní tó bá ti bá ìfẹ́ inú wọn mú àwọn òmù wọn máa kọ́ lafa àwa òmù sárọ̀ kúrò ní tó bá ti wá papọ̀ ìfẹ́ inú wọn lọ́dọ̀ àwọn onímọ̀ wọn ó fi kalẹ̀ wàlà hàwlẹ̀ wàlà kúwwata ìlà billah ينادى به الآن في الصحف والمجلات والندوات والمؤتمرات في الغالب وفي الفضائيات يروجون الخلاف ويقولون نوسع للناس wọ́n ní eré ìsìn ni èyí tó jẹ́ pé ó kọ́mọ̀ nínú magazine nínú oríṣiríṣi àwọn daily lénìí àti oríṣiríṣi conferences tí wọ́n tí eh, wọ́n ń kó jọ lénìí tó yẹ kí ìrọ̀wùjú náà lè àwọn èèyàn wọ̀nyí wọ́n máa ṣe ìyapa wọ́n máa justify ìyapa wàrà kò ló wọ́n máa ṣe ìwádìí ọ̀sẹ̀ náà aṣèkéde àwọn ń gba àyè fáwọn èèyàn Islam gbá àyè ní Nàìjíríà mo rí kiri kan ní WhatsApp group kan peace conference náà rí nǹkan tó wọ́n ní wọ́n fẹ́ ṣe peace conference ẹ bá ṣe ní class àwọn èèyàn tó wà ń bẹ̀rẹ̀ náà ẹ̀sìn mọ̀ máṣá Allah. eléyìí tọ́lọ̀wà subhanahu wa ta'ala fún wa àwọn èèyàn tó àbẹ́rẹ́ pé àwọn obìnrin sọ pé ẹ fà àwọn èèyàn lẹ̀ lórí differences ẹ̀sùn wọn lẹ̀ lórí differences tẹ́ bá ti wọ́n kalẹ̀ lórí differences pé kò sí wàhálà kankan the differences bá wà ẹ má jẹ́ ká emphasize difference láìláìlọ́lá àkókò àpapọ̀ ẹ̀jẹ̀ ká ìfọ̀sẹ́ sí láìláìlọ́lá tó muhammed rasulula àkókò àpapọ̀ ẹ̀jẹ̀ ká ìfọ̀sẹ́ sí muhammed rasulula kíbla kan náà àkókò àpapọ̀ ká ìfọ̀sẹ́ ìsọ̀rọ̀ kíbla kan náà eléyìí nínú ìgbàgbọ́mọ àwọn onídìrà òmìnir ẹnìkan lè orúkọ fún mi tí mo fi mẹ́rin ismail mẹ́rin ẹ̀yin bẹ́ẹ̀ bá máa ń gbọ́ ọ̀rọ̀ ismail mẹ́rin ẹ̀lọ́sọ̀rọ̀ ẹ̀ àwọn afọ́nrin náà wọ́n ti fàdá ọ̀rọ̀ àwọn ọmọdé láìpẹ́ ẹ̀jẹ̀ àwọn máa ti láìpẹ́ máa ń lẹ́yìn mú sí mẹ́ta ẹ̀dọ́mú sí ẹ̀dọ́mú sí ẹnì kan wà ní kárò lẹ́ni pizza ti ló máa ń fẹ́ ìdí àwọn ṣéèkì náà ti tọ́ báyìí kí ni ẹni kan a ní kó wọ́n ìbọn mi mọ́ fáírọ́ọ̀sì di ó pọ̀ jù eléyìí nínú àwọn táwọn náà máa ń sọ̀rọ̀ nínú àwọn ṣàbáàbù òun náà ni mú sí mẹ́ta lápapọ̀ kámọ̀ fún bẹ́ẹ̀ nìkan ní kọ̀dàríyà nìkan ní ṣẹ̀yíyà ìgbéyà ọ̀mọ̀ sí ní gbogbo wa. ولا تفرقوا فتفشلوا وتذاب ريحكم ولا تنازعوا فتفشلوا واعتصموا بحبل الله جميعا وانتم وانا بعد اهو تدوا اليه nínú sọ̀rọ̀ káfọ́ fáwọn èèyàn pé nígbà tó bá dìbò kálukú mú káwá papọ̀ wàláì manhajun ikhwani manhajun báwọn. wọn hasan bana olóma sọ pé nàta àwọn ọmọ bí mẹ́ta fàkànà rẹ ní tó pawá papọ̀ á jọ fúnra wa lọ́wọ́ lórí ẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ sí ọlọ́run àní sọ́nà àtọ́nà òjíṣẹ́ ọlọ́run yẹn ká ẹ̀ fara a bá ti yàpara wa káàdì kó tó eléyìí ọ̀làdàrà ló jẹ́ pé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan àbẹ́ owó kan máa ń gbé kalẹ̀ tí ìyàmá wo tó bá rò pé ọ̀rọ̀ ṣíkùn rẹ̀ sì sára ẹni ẹ̀wọ̀n níbi nínú position kẹta mú wa fún mọ́ fún nàìjíríà ó ní when you finally realize that nothing is permanent in this life you become more tolerant more forgiving less judgmental. ọ̀rọ̀ yìí nìyí nígbà tí ọwọ́ bá mú sí náà pé tán tán dáṣẹ̀ rẹ̀ ọ̀rọ̀ fún kò sí ẹni tó bá ti kúrò lórí mọ́nà àtàlùjọ́ jẹ. kò sí pé ìtọ́mọ ìjà wádà ìkù látàwọn ìpẹ́ kálukú mi tó bá wù. gbogbo tó bá ti mọ pé kálukú ṣe tó bá wù ú ẹni ẹ fẹ́ bẹ̀ fún un. Imam Malik rahimahullah ta'ala ó ní qawlani mukhtalifan yaqumani sawadan ó ní ọ̀rọ̀ méjì tó yapa ara wọn méjèèjì wà ó ní pèlè jẹ́ àkùn ìlà wa òdodo ò lè particularly ní tó bá jẹ mọ́ ọ̀rọ̀ àkéèdà ṣéèkù sọ pé wọ́n á sọ fáwọn èèyàn pé ìwà sọ̀lẹ̀ náà bí mẹ́ta ni wà sọ̀lẹ̀ náà kí ló bàtà sọ pé afẹ́ tú àwọn èèyàn the turkey kìtẹ́ bí wọ́n sún mẹ́tì nígbà tó bá fẹ́ gbà pé tẹ̀lé ìgbà alùsùn mẹ́rin tẹ̀lé tí wàá làwọn bá ṣẹlẹ̀ àwọn àti kìtẹ́ bí wọ́n sún mẹ́ta lẹ̀ والذهاب مع الأقوال التي آلها ليسوا بمعصومين يخطئون ويصيبون àwọn àfi ìbábọ̀ sínú ẹlẹ́ láti tẹ̀lé àwọn ọ̀rọ̀ tó fi lẹ́sẹ̀ àwọn tó ń sọ ọ́ wọ́n ti ṣe ẹni tí kò lè fi àti ṣe. Òmùwà oúnjẹ náà ó nana àná àkọ́dà ní àkúwálé ní ilẹ̀ àwọn àpapọ̀ pẹ̀lú. Sáàtò nínú àwọn àpá àtúnjẹ pé àwọn náà sọ fún wa pé ọ̀rọ̀ àwọn ní tó bá ti tako pẹ̀lú káfíkàlì. Wọ́n sọ pé ní tó bá ti tako ẹ̀rí kàfílẹ̀ fún من المسائل الفقهية والمسائل العقدية لأن الناس اليوم منتظم إليهم ابتلوا بهؤلاء الذين يركزون على أو يعني عدو قال كنت قلت ما عدو قال لا قلت أنا أجيبه أنا أجيبه ما هو اللهم أمر رب العالمين إن شاء الله تعالى وبعد الأسبوع الماضي إن شاء الله وكل ما في الله ورحمه السلام عليكم ورحمه الله Yorùbá نعم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله نعم wọ́n bèèrè nípa pé ọ̀rọ̀ orúkọ àbúrúkọ àbúṣọ tẹ́bára tí ń dẹ́nà program tí ọmọ ń ṣe lábẹ́ èèyàn ìdáhùn sàlàfíyà tọ́pì kan wà láà sọ wípé mẹ́ta yóò kẹrù ọ̀yà náà nínú ìjẹ̀mọ̀ àti ìfìsíyà kí gẹ́gẹ́ ni àwọn àfáà tí wọ́n ń kórìíra nínú àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀nà wọn àṣìdá kò ń ṣe orúkọ ìlànà bá ń kó rẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tó lè máa fi àtàrà orúkọ yẹn tàbí tá a lè máa gbé adé orúkọ yẹn ṣe oníṣẹ́ náà lè ní ẹ̀lú ẹ̀. so nísìnyí sẹ́yìn bá pẹ́ra ẹ̀ní sàlàfí fábẹ́lú ẹ̀ka bẹ̀rẹ̀ látọ̀rọ̀ individual lọ́jọ́ ojú òṣìṣẹ́ ẹni yẹn pátá òṣìṣẹ́ kọ̀láfí yòó pé sálàfí ní tòótọ́ láà á sọ pé èkó ṣe yí ìdí àwọn ìlú bẹ́ẹ̀ náà ní téèyàn bá pẹ̀rẹ̀ ní jamaa sọ àǹsọ́rì sùn bá pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ẹ̀wọ̀n gbà kò sí mbẹ́ sòkòsòkò sí mbẹ́ àwọn obìnrin náà ní tán bá ní rálì àwọn àti obìnrin jọ ń ṣe ni á sọ pé àwọn eléyìí jamaa tó jamaa tó ìhánà sùn àwọn jamaa tí wọ́n ń tí wọ́n mú súnà wálẹ̀ lélẹ̀ wọn ò ṣe kí ni ò mú súnà lọ sí pé torí pé àwọn afáà sọ pé nínú ìmọ̀sánmáyà ó kọ ó kọ ó kọ láàbò lọ́jọ́ nínú àkọ́ ìṣe kò tí ì di kankan nínú pàápàá ní àyẹ̀wò sábà pé àwọn jàmáà jàmáà ní táwọn afáà ń kó ìlà látara àwọn jàmáà yìí òun náà ní kí ni òun náà ní àwọn táwọn èèyàn gbàgbé rẹ̀ wọ́n yẹ kó táwọn èèyàn dábẹ̀rẹ̀ ṣe tí ó bá ìta kòkò dábò ọ̀sán náà á ní mọ̀ bá wọn dà lórí tó gbogbo èèyàn fẹ́ àfihàn kọ́ àwọn nǹkan mìíràn náà ṣe pé ààrẹ náà kàdá sí àánú ní tí mo sọ̀rọ̀ inú mọ́ṣáláṣí mo tún ti máa ẹlòmíì tó bẹ̀ wọ́n ní adéyẹmọ central mosque àwọn mọ́ṣáláṣí àkùbọ̀ ó kọ̀ọ̀kan náà ni ẹ tó bá wípé kò sóńkọ tó ní mọ́ṣáláṣí tó ní mọ́dúrásà ó tàbí kó jẹ́ pé tó ń sọ yẹn kò gbọ́ yé orúkọ kọ́ ni ẹ máa fa yìí sẹ́nìtì gẹ́gẹ́ bí ẹnìkan fi ti propose rí nínú ìbàdàn yìí tó gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kápápọ̀ kó náà wà bí ìzálà tó tó wà bí ìzálà ẹ ṣé tó bá ti wà bẹ́ẹ̀ ṣé problem ti solve oníṣègùn bó ṣe ìzálà lẹ́yọ̀kan ẹ ìzálà ní ti ṣe ìzálà ní ti ṣe pàṣẹ. èyí tó máa mú zàálà pass tàbí wọ́n máa mú fail mẹ́nàjù zàálà ìlú mú pass tàbí ṣe kí ni o tàbí kó mú fail èyí tó máa mú kíní ẹ̀ náà fọ́ọ̀mù ẹ̀sìn gbogbo ẹ̀ fọ́ọ̀mù gbogbo ẹ̀ tẹ́ bá ti fọ́ọ̀mù ẹ̀ hàn tó jẹ́ ọ̀kan lábẹ́ ọ̀bẹ̀rẹ̀là kan bó fún alẹ́ ọ̀sán ìyẹn kọ́ ní ìjù ta ni ìjù ta ni gẹ́gẹ́ ní ìjù manhaj nítorí bá tí ò bá ti dó sórí kìtàbù àsúnà ó dà kí wọ́n sọ nǹkan yẹn ló kọ súnà ìbẹ̀rẹ̀ bá súnà ní táwọn afáàn kó rẹ̀ nípa ẹ̀ ló jẹ́ pé kò ẹ̀ rí àáfàá kankan tó jẹ́ pé mo takò gbólóhùn ìwánu mùsùlùmí ní tí mo takò ń bẹ̀ ní manhaj wọn ẹ̀ rí àáfàá kan tí ó kọ orúkọ lórí wípé àìbáṣẹ̀rí àmú fẹ́ẹ́ máa jàmáà tó tẹ̀lé gẹ̀ẹ́ àgbà fún ní tí wọ́n máa fọ́ òun náà ní tí wọ́n ń gbénu jamaatu tẹ̀blégil àbáàd ní tí wọ́n ń gbénu rẹ̀ ṣe. ṣé eléyìí ìyẹn gbọdọ̀ understand it. bẹ́ẹ̀ wọ́n kò sí àbá tó ń ṣe tẹ̀fẹ́yì àti tó ń ṣe tẹ̀fẹ́yì ìfọ́dù tẹ̀fẹ́yì ó máa máa wá sí ìbùnà òtún láìpọ̀ kan fún pé orúkọ báyìí dà. eléyìí tó wọn bọ̀ sánà ọ̀dàlà kó ṣe on the in Islam to lie concerning oneself or marital status to their deployment. ok ẹni lẹ́tà àbí ó wá sọ pé ara òun ìyá náà èyí sọ lẹ́yìn bẹ́ẹ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábọ̀ ìyá àwọn ìtẹ́júdá فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار جهنم àwọn ìgbìmọ̀ fún ọ nítorí irọ́ máa ń sọ̀rọ̀ àjẹ́ òkè máa ń sọ̀rọ̀ tẹ́sẹ̀ bá ti wá pọ̀ lọ́rùn ìmọ̀ ló padà jọ mọ́ náà. Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó ní láyé dúró kẹ́sì ìjì dín wàlà àbí. Kò sí ẹ̀fọ́ fún kápárọ̀ bóyá nínú àbáǹtàwàdà bóyá nínú àbí àmì àwàdà àbẹ̀ ìparọ́. Mọ́sàlá ìyẹn wà admission lọ sí ilẹ̀ lágbára. Ẹ̀rí bàbá five yóò ní ládùúgbò lọ sí jẹ́nà sàníyà jẹ́nà fẹ́ tó tó táàtì tàbí fáìlì tó ládùúgbò lọ jẹ́nà sàníyà yóò kọ́kọ́ mọ̀ lẹ́bí ìyá rẹ̀ yóò tó wá calculate pé ó ti mọ̀ pé tó ń bá ti kọjá táàtì ohun òbí tó ti mà jù sí ẹ̀ àbá ti pé fọ́ọ̀tì lé o tó bá ti kọjá táàtì ohun tó mà sí ẹ̀ ó sì pé ọ̀rẹ́ mi ò ti pé fọ́ọ̀tì lé àwa tó bá wà pọ̀ nígbà tẹ́ẹ̀ fi lọ ọdún mẹ́rin tọ́mọ́ ńláka ẹ̀ sì sí twenty six tó ẹ̀ lè fún màá ṣe ah ẹ̀dá ọ̀sẹ̀ bá ń kọ́ sí twenty one ẹlòmíì kọ́ sí nineteen ilé ìwé kò lẹ́tọ̀ọ́ nítorí pé kò sí wájú kankan níbẹ̀ lẹ́yìn pé ká rọ ìjọba Saudi tàbí ká rọ àwọn tó bá súnmọ́ yunifásitì wọn lókè ẹgbẹ́ ká ìpínlẹ̀ àmì ìyàtọ̀ fọ́rọ̀ èjì. tó ń kéèyàn sì tètè nígbàgbọ́ pé ìtọ́nà bá ní yóò jẹ tó nǹkan ní ìjọ tó so oríṣiríṣi ìdílé kìíní náà ni pé oríṣiríṣi ẹ̀kọ́ ni àwọn èèyàn máa ń sábà fẹ́ claim nípa ọ̀rọ̀ pé recently mo ní bùkátà sí pé kí n lọ gba kí n lọ pé kí n máa ń pè dátà mo wá fẹ́ lọ fà sídáfì mo wá dé local government wa níláàgbé lóbi mo fẹ́ gba mo fẹ́ fà sídáfì wọn ni àpòpẹ mi ò ṣe tẹ̀sán kọ bá ta àti nǹkan náà ọmọ bóyá àáfà bẹ́ẹ̀ fi wá iṣẹ́ mi wọ́n fẹ́ rí ìdíje mi ọlọ́run kò ní ìlú sí bá ta àbá kò ní ìdíje mi ìwá fẹ́ tó náà ọtọmátìkì ní nígbà náà bá tó fọ́tí yà lórí iṣẹ́ ajínigbì ó lè pẹ́ lẹ́nu fẹ́ yà lọ́mọ twenty five years ó lè tó forty five years ìjọba náà tó kàn dúdú àwọn ọmọ yìí nǹkan tó tó

ṣé a ní láti bẹ̀rẹ̀ sí fún pé kí ayé lè ṣe gbé ayé ò lọ náà without family òkèlè tó kò kàn sí twenty five ọdún kan náà ni ọlọ́wà rẹ̀ please what can somebody usually find himself in debt does especially in taking care of his family so sẹ́ni wọn bẹ̀rẹ̀ wọn àlọ́ọ̀mà àlọ́ọ̀mà dúró lè halal and harami àlọ́ọ̀mà dúró lè halal and harami wájú lè fàjẹ́ àmì àwọn eh, àǹfààní wà látọ̀dọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àìsílá lọ́dẹ̀ tó bá tó sínú gbèsè tẹnu ọmọ sọ àǹfààní dáadáa ilé ìgbọ́n àti ọ̀fíkà tó kù lórí ọ̀hún ìlà ti sọ. tó eléyìí àmà sọ ọlọ́dọ̀ fún àwọn ọ̀tá láyé wà fún jẹ́ bó ti bá àwọn sàhádà táwọn náà sọ fọ́nà tó lọ́nà ìgbọ́n àwọn náà Thank you.

ẹ wá jẹ́ bèbè ìlú ẹ̀rọ àtẹ̀lẹ̀ òkú akọ́jú tẹ̀ tó pẹ̀lú ìdàrú lọ bẹ́ẹ̀ lọ sí ìlú ọwọ́ ajá lágbàgbé bẹ́ẹ̀ lọ sí ìwádìí ọjọ́ láwùjọ nínú lẹ́yìn ìfásitì lẹ́yìn náà. ṣé òkú yẹn tẹ́lẹ̀ gan okùn ìyá pa sí òfin ọlọ́ọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò yẹ tako kéèyàn bá ti nǹkan ọmọ wa fojú ṣe àwọn èèyàn gbọ́ yé pé àgbo ti wà yìí ìbá yẹn dá sí ìdáwà sí ọmọ ìdílé náà lọ ìyẹn náà wẹ́ràn ọwọ́ kékeré ṣe sẹ́yìn tó ń gbé àtìlẹ́yìn náà yìí wọ́n ti tó bá jẹ́ mílẹ̀ ṣé èyí wọ́n ti tó rí gbà òfin náà láti lò fún yóò èyí lọ sí ilé náà káwọn yóò ti bá àgbọ̀yé pé ẹ̀ inú ìdúró ti mú lórí ẹ̀rọ àdúgbò yà yẹn lè jẹ wọ́n lórí ẹ̀rọ ẹlẹ́kejì ni pé nípa pé káfá rẹ̀ wá padà àwọn èyí sábà yẹ nípa pé. àfàbẹ́ ìlú àwọn yìí pé bóyá ìjọba wà ní àwọn ìṣẹ̀lẹ̀ yìí sẹ́ni ìjọba sọ̀rọ̀ tó kí òun ìlú ìyá àgbò bóyá ní oṣù kẹta ní bóyá adájọ́

ọlẹ̀ ìgbèrè káwọn ìlú wà mọ́ àti káwọn ẹ̀mọ̀ bí àtẹ̀wé bí àtọ̀ òbí bí àtàwọn èèyàn tó ń bá fún mi pé àwọn àtàwọn ìgbèrè jẹ́ ìgbèrè ẹni tí ó ń bọ̀ lọ́pọ̀ ẹ̀yìn táwọn bá tún wà ní ní ilẹ̀ ẹni táyà fà ní ìjọba yóò ẹ̀rú ìlọ fáìlì àbẹ́yìn ìgbèrè kan àbójúwọ̀n àbúrò àbá mo gbé nǹkan yẹn náà inú ọgbẹ ká àṣìṣe tẹrí téèyàn bá jẹ ẹni tó ń pèsè lọ́nà lọ́wọ́ ó kọ́kọ́ discipline rẹ lórí class tí wọ́n bá ní class iná mẹ́nẹ́jà orí ilẹ̀ mọ́ lẹ́yìn àṣìṣe à ń pa àwọn ìṣojú ọmọ ọmọ sùpánù ọ̀tá aláàánú àpẹ àwọn ilẹ̀ àwùjọ ilẹ̀ yorùbá fàtòjò tẹ́gbẹ́ ó sọ pé ìmọ̀ ojú tó máa máa lè kọ̀ọ̀ṣùn máa lọ ọ̀tàn án lọ tí màá rẹ bá tẹ̀jú máa máa lè kọ̀ọ̀ṣùn máa lọ ọ̀tàn án lọ ọlọ́run mọ̀ ayé ò mọ̀ wọ́n láàbà bí máa máa lè so ó sì dá abá ìjọ lọ náà yẹn so ìdán èyí tó dáa ni pé kí ní ìlà tó bá fún mọ́bí máa máa lè kì í kan náà tó ti fatuwa pẹ̀lú nǹkan kan tó máa kí ń sọ ó lè padà ó lè sọ àyàn pé ẹ lọ máa wí nǹkan báyìí padà. so ìkìláàsì wà ní dẹ̀ ká mọ̀ wípé nǹkan tó wà bí lẹ́gbẹ̀ẹ́ fundamentally ọ̀pọ̀lọpọ̀ àti wọ́n dúró ti dá wà fún òkòrè fundamentally particularly ẹgbẹ́ ẹgbẹ́ kò bá pè é pé àfún dá wà fún ṣègùn. nísìnyí ẹni tó bá jẹ́ ẹni tó bá àwọn èèyàn sọ̀rọ̀ táwọn èèyàn gbọ́rọ̀ sílẹ̀ tó rẹ̀ nílé ìbáṣe ní state ìyẹn kì í ṣe tàwọ́dù láàrin family members ẹ̀rẹ̀ mọ̀ wọ̀rọ̀ yẹn ọ̀kọ́ náà kó sànù wọn náà kára o ọlọ́mọ ilẹ̀ lẹ́bí iná sáàbù ilẹ̀ lẹ́bí iná sáàbù wà áfúláhù wà báyìí fàwùláì kan àti òwò rẹ̀ yìí wà ní tàwábù irú táwùbà tán ilẹ̀ lẹ́bí iná sáàbù àwọn tán túbà wà áfúláhù wọn wá fàtúnṣe nǹkan yẹn wà báyìí wọn wá ẹ̀sìn fáwọn. Ah, níta sọ yìí ó gẹ́lẹ́ ní tẹ́gbàdé àwọn tá a sọ pé a fẹ́ jọ náà àwọn máa ń ṣe tàrọ́dù tiwọn wọ́n máa ń ṣe dáńdáńdá ẹnìkan bí níbi ìbẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ màjáàbù pé màjáàbù wọn alukur'an àbíkọ́ fún màjáàbù wọn á rí fáìní ẹ̀ títẹ̀rẹ̀ sheikh muhammad amin ashanti rahmanahu ta'ala mẹ́ni ìjàwáàbù màjáàbù pé kò sí tó ń jẹ́ pé màjáàbù nínú alukur'an kẹ̀yẹ́ pé tó bá kọ́ lóga tó bá kọ́ bàlágà díẹ̀ wọ́n lọ pé méjì ni ọ̀rọ̀ alhakínkọ́tù wà lẹ́dà. Ibn Taymiyyah wa ghayruhu min al-ulama wọ́n ní kò tó jẹ́ majaz la fil lugha wala fil Qur'an. Wọ́n dẹ̀ ṣàlàyé ẹ̀ tó kíra. Ní tó ń dà lórí pẹ̀lú majaz ní ẹni ká sọ pé ọ̀rọ̀ tó jẹ́ pé àfiwé ẹlẹ́lọ́ọ́ bẹ́ẹ̀ wọ́n ti wíra wọn ni kì í ti ń kọ́nà ọba gbà ẹ̀rọ gbàgbà àwọn masara ní sìn tán bá pè yàn ní séèyàn bá ń lọ tán kínú wọn ní kí ni ẹ̀sùn kílẹ̀kùn hayawanu mufterish ẹranko abidjan abẹ́ẹ̀kọ́ tó ń gbé kí ni yẹ̀ẹ́ iṣu pẹ̀lẹ́ gọ́ọ̀bà tó ń gbénu lò sẹ̀ǹpé ẹkùn ni téèyàn bá lọ tábà pè ní ẹkùn ẹkùn nu wọn àtọ́ pé níta yẹn kí ni nínú kí ni yẹn nínú èdè wọn lè ní mẹ́tàfọ́ personification kankan tó dé bá nǹkan yẹn wà ní Quran pé ẹkùn nù káàtó pé ẹkùn bò pé àkèé sẹkùn nínú igbó torí kó jẹ akínni a fi ń pè ní ẹkùn tàbí torí pé mímọ ìyàwó ẹ làwọn ẹkùn nù ẹkùn ọkọ ìyàwó ẹ orí làwọn ìpínlẹ̀ wọn ní sọlọ ọba sọ̀rọ̀ nǹkan báyìí náà lọkọ tó máa mú àwọn kan wá mẹ́rin wá pé àwọn tó jọmọ bẹ wà náà lọkọ àná tó bá fi ní ọsẹ ọlọba ní wàá sàlẹ lẹkọọ rẹ wàsálí àlùkàlà ẹ bèrè lọ́wọ́ rẹ̀ ìlú ní tá a lè bèrè lọ́wọ́ rẹ̀ alẹ́ bèrè form of personification rẹ̀ ìtọ́nà sọ pé wàsálí àlùkàlà ẹ bèrè lọ́wọ́ àwọn tó ń dénú mi yẹn gbàgbé ó ti wà lọ́jíkà tí wà bá wọn sódà káwọn ọmọ sọ pé ẹ kàn sọmọ jáàsì mà jáàsì ni àmọ́ ìbéèrè tẹ dáhùn fún ìyá wọn ní sódà nǹkan bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ náà kọ̀ hàn tó ń tẹ̀lé àríkò fún rẹ̀ àwọn abáàkẹ́ ní tó jọ máa ń pọ̀ rẹpẹtẹ ní kọ̀ hàn Muhammad ibn sọ́ọ̀lì àlùfẹ̀mí wọ́n wá kọ odidi tíra ibi fífẹ́ lónìí wọ́n wá kọ tíra fún mẹ́dírásà sànàwíyà tíjọba pa wọ́n láti pé wọ́n wá kọ wọ́n wá kọ́ tọ́pìkì òṣòlò fífi wọ́n wá kọ́ tíra àlè òṣòlì yẹn nínú òṣòlì yẹn nígbà tí wọ́n kọ́ nígbà tí wọ́n dé alkalam tẹ̀bá wo ni alkalamu yẹn sọ́símú ilẹ̀ àkíkọ́tù wà nígbàjà àti tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ after two years nígbà tí wọ́n kọ sẹ́rù síra yẹn fúnra wọn sheikh muhammad bin sọ́ọ̀lì alùpùpù wọn á ní nínú mọ́tínú nígbà táwọn sọ pé alùkàlámù yẹn kọ́ sílẹ̀ àti sílẹ̀ pé mọ́sálà yóò àwọn afá ìyàpá lórí ẹ̀ àwọn kan ní kò sí tó ń jẹ́ majáàlì nínú quran kò sí lóga àwọn kan ló wà wọ́n ní ṣùgbọ́n èyí tó lọ sẹ́lẹ̀ náà ní pé wọ́n ní kò jẹ́ pé reasons méjì ló wà káàntì fún báwọn ṣe kọ́ nígbà yẹn wọ́n ní rízìn kan bẹ rízìn bẹ pé rízìn rízìn ọ̀lẹ náà fúnra wọn náà lọ́sọ̀ sọ wọ́n ní lẹ́yìn tí ó jẹ́ pé fíìmù ni tí wọ́n ti fún wa ní skóòpù ibi tá a kọ nǹkan àwọn ibi tá a kọ nǹkan sí wọ́n fún wa kàn jùlẹ́ lọ́pọ̀ ẹni pèsè ní eléyìí ó dòrò rọ́jú ní ìlú kẹsẹ̀ àwíjàre tó jẹ́ pé kò déédéé ló ti ṣe náà fún rẹ̀ ló sọ lẹ́nu fi mọ̀ wọ́n fi mọ̀ eléyìí afẹ́fún lára mi inú orí gbólé bẹ́ẹ̀ wọ́n fọ́sí bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó dòrò rọ́jò lé mú kẹsẹ̀ pé ẹni tí ò tó ẹni tí ò gẹ́ kárẹ̀ náà ló ń sọ bẹ́ẹ̀ sẹ́mi ọ̀sán wọn pé kí n gẹ́ yíwà padà sí dàárà pé ẹ wá òfin tí ń jẹ́ màgá àgbà àti pé wọ́n fẹ́ kéde wa tó náà wọ́n lè sọlẹ̀ pé èyí táwọn padà sórí ẹ̀rọ pé òfin tó ń jẹ́ màgá láti lọ́gà wà láti kọ́ àn eléyìí ti lé mẹ́rin nígbà táwọn afá ńlá ńlá tí wọ́n bá ń sọ pé àwọn ti so eléyìí lọ nísìn àwọn ń padà ṣé sàlàbàdà rahma Allah ta'ala yóò ní nǹkan báyìí òun ti sọ lọ rẹpẹtẹ ló ń padà eléyìí bẹ́ẹ̀ tó bá ní ẹ̀kíláàsì wà láì ọ̀yọ́ kó kọ̀ǹpínẹ̀ fún nítorí pé ìjọba ayàtàkà ìlànà ìdílé táàbù wà àtìláhù wà bẹ́ẹ̀ eléyìí mo fi kó wọn jẹ́nà fún yà fún gbogbo wa pátápátá látọ̀dọ̀ sí náà kò tọ́lọ̀ lọ sánà sálá kó kó sàn. eléyìí ò yẹ kó lé oníbi kí ọmọ dírẹ́sì ẹ̀ táwọn yóò bá lọ ìwé lọ. àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì pé ṣe rí ìyàtọ̀ ń bẹ láàrin kàrọ́jú àti tànáfò. tẹ́sí yẹn bá jẹ́ ẹni tó jẹ́ pé tànáfò ló pọ̀ nínú ọ̀rẹ́ tọ́wọ̀ rẹ̀ máa ń takura wọn irú ẹni yóò mọ̀ ní problem káwọn èèyàn tó mọ̀ ìsọ̀rọ̀ sí lẹ́nu. àwọn mọ́kànlá kan pàdé láàrin adé pé tí èèyàn bá fẹ́ mú lókè tí èèyàn bá fẹ́ mú sàlẹ̀ kó mà á ojú tó bá dókè wàá fẹ́ mú kan ní tó bá fi mú lọ yẹn ó gbọdọ̀ sí kíni o gbọdọ̀ ráyìn. ọ̀nà tó kíní ìwọ̀n important ẹni tó bá jẹ́ aláìmọ̀ kan tàbájẹ́ tó bá farabalẹ̀ ní sáàjì yóò mọ̀ ní sànà bọ́tí ẹ̀ máa jẹ́ gbígbé pé ó fara balẹ̀ kò dẹ̀ jẹ́sẹ̀ kọjá àwọn onímọ̀ ìyẹn lè mọ ní tààrọ́ ju pé á ah, ìjọ tí mo sọ lánàá kò yé mi tó ní àtúntúwájú mi eléyìí ló kàn mí ní àfihàn kódà nígbà èmi rí nínú nínú ìrírí ìrírí o òwe tààrọ́ ju máa ń kó àpọ́nlé bá ẹni tó bá jẹ́ ẹni tó ń dà wọ́n lẹ́kọ̀ọ́ tó bá máa ń ṣe tààrọ́ wọ́n á ní ah, síkọ̀ náà ẹ̀ kò sáàzù kó ó lọ rí nígbà náà ẹran wà láì sílẹ̀ máa ń bí síkọ̀ ní bí òbí náà sọ ibi tó bá ti wá bí náà sọ àjẹ́ pé àníyàn mi ò dá fáfá èèyàn wá ní kó máa tẹ́kẹ́ a ní tó sí ní ọ̀gbẹ́ yẹn aláǹkó sọ̀rọ̀ àrùn sọ́lá ó ní mẹ́ta àrùbọ̀ náà ìsọ̀tì bá sáfìtọ̀ lọ́wọ́ àlẹ́ wà á kọ́ náà wà á kọ́ bọ̀ náà arábìnrin tó bá ti ìyọ́nú ọlọ́run tó bá fi ń wá ẹni tó bá fi ń yọ́nú àwọn èèyàn tó bá fi ń wá ìbínú ọlọ́run sáfìtọ̀ lọ àrùn ọlọ́run máa bínú kù wà á sọ̀tọ̀ náà ọlọ́run náà tún wá ọlọ́run bá náà tún wá darí àwọn èèyàn ní tọ́nà sílẹ̀ eléyìí ìròyìn lẹ́jọ́ wọn ní lọ́wọ́ láàrin àná à ń pè é sọ́jọ́ ẹ̀gbọ́n mi àjẹ́ òun ní ní àlàáfíà ọ̀rọ̀ èmi adìhú ìlànà nasi ala sọ̀rọ̀ pẹ́ńtì ò bá ṣe dáwà ìlànà sí kò ní ìdípé ọmọdé ó má fẹ́rẹ́ sí náà pé kí làwọn èèyàn fẹ́ péré ìbò wọn fẹ́ báwo ṣe máa ṣe àwọn ọdún báwọn yóò lè hmm, yóò bá lè kó àwọn ọdún tó ń lò jù rẹ̀ náà nǹkẹ́ ìfànàjì náà lẹ́yìn náà náà ìbéèrè alákọ̀ọ́kọ́ yẹn fẹ́ẹ́ rí ìfúnta rẹ̀ fẹ́yìn òní pé kéèyàn máa pé àwọn oníṣẹ̀rí àkàn tẹ̀lé mórálì nǹkan yẹn náà rọrùn nítorí pé ànájì sọlá àdùsálà náà ànájì rà rẹ̀ wọ́n tó sọ fún àwọn ìyàwó nígbà tí wọ́n kó dà sọ bẹ́ẹ̀ ànájì wọn fi kẹ́ ìpàtẹ ìdúró náà wò sí ìta àbí nínú tó àti nínú bóyá wọn kò ká ẹgbẹ́ wọn sọ nǹkan míì tó yàtọ̀ kó tó bá bá ẹgbẹ́ sọ́dọ̀ pé àlejò ṣe kọ́mọ́tò lọ́kọ́ ìjà lé wọn lórí pẹ̀lú káwọn náà ṣe. nípa ìyàn tó bẹ̀rẹ̀ lọ́kọ́ ìjọba pé nínú òfin ti ní náà tí ó rẹ̀ lọ tí ó bá ti lẹ́kọ̀ọ́ pé ẹ má dùn lórí ìdíbà ìdá tó ìdá. tó tá a bá fún ojú ẹ̀sùn láti wo ojú ẹ̀sùn náà ló sọ̀rọ̀ ẹ̀kọ́ sàmájì sọ pé fẹ́ على تسمية الأحزاب الإسلامية وقول الإمام مالك أهل السنة على أنهم لا اسم لهم ولا رسم لهم جزاكم الله خيرا الإمام مالك رحمه الله تعالى إذا تودي في أهون أهل السنة والجماعة الإمام مالك رحمه الله تعالى وني أهون عطية وأني لقب bákan náà wọn ní rọ́ọ̀sùn wọn في السنة. يا wàá سنة محمد صلى الله عليه وسلم. báwo la ṣe fẹ́ ṣe kíni báwo wọ́n ní báwo la ṣe jámù ilé àti pé ká ní orúkọ tó tó fi láì sí ilẹ̀ jámù ilé tó ṣe. alákọ̀ọ́kọ́ ẹ bá lọ́wọ́ táwọn afáàn sọ nípa ọ̀rọ̀ yìí nígbà tó ṣe bá tó àbùbá ìdí sọ ó ní láàárọ̀ kò bí yó o tí wọ́n sọ pé ọ̀rọ̀ wá sí ìdòlà wa wọ́n là jà ní yó o tí wọ́n sọ pé jà ní yó òun là wa wọ́n lá wọ́n lá wọ́n lá. Usman Kumuwa ó wá bá níbi wàlá ìfọ̀ àníyàn wọn là tẹ̀lé mi tó làwọn ọ̀nà sọ́wọ́ ìfọ̀ wá nílà wa tẹ̀lé mi làwọn. Kí ló fà á? yẹn ti padà di tuntun àná ni pé ókùn yẹn ti padà di ṣàn ó ti padà di túnbọ̀ tó fi ju súnà lọ. Gbèsè nísìnyí súnà ò lè tẹ orúkọ yẹn rì mọ́ wọ́n kò orúkọ yẹn ló máa tẹ súnà rẹ̀. Gbogbo ẹni bá ti wá bá ṣèdíyà tẹ̀ tó bá ti gba délẹ́wù yẹn ló ń tò lẹ́yìn tí wọ́n máa lè fi fa yẹn. òwe nísìnyí rọ́fídọ̀ yẹn táwọn ń ṣe rọ́fídọ̀ yẹn ti pàtàkì ju súnà lọ. tó tó bá jẹ́ pé ẹgbẹ́ wa ti kúnlẹ̀ náà tó bá jẹ́ pé ẹni tó ń jó sí nínú ìjọ yẹn kódà kò ní tó clear nínú Kùránì nínú súnà nígbà Muhammad súnà nígbà òun náà padà mọ́ kó sínú ẹ̀ kì í ṣe lè dáàtú ìṣù tó sọra rẹ̀ yẹn mọ́tò ní àti ikọ̀ ìdílé bẹ̀ ṣe. الله تعالى أعلم. Now, what can a child who discovers that he or she doesn't love her father and respect him, but her father is rich, but she wants to love her father? Kí ló lè ṣe? Kí ni ìfúnmọ́ mi ọmọ láìkí bàbá ẹ̀? Ọmọ àrà bóyá kó máa ṣe kí áńgà kó máa jẹ náà. Kí ṣe ìtọ́ni kó máa ọba ìdá tó bàbá ẹgbẹ́ ó máa tún sọ ọ̀pọ̀lọpọ̀ dáadáa ní ìfọdọ̀ ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ láìpẹ́ ìfọdọ̀ máa ṣe ìsìn ara ó sì máa jìnà sí kó máa ṣe dáadáa sí bàbá rẹ̀ yóò jẹ́ ìfẹ́lẹ̀ lógún lélẹ̀ adájọ́ No. So, wọ́n àtẹ́lẹ̀ ní gbàgbẹ́ báyìí. Wọ́n àtẹ́lẹ̀ àdúgbò lọ́bẹ̀. Èyí sábà wọ́n á bá mi pé gbogbo sáláì tó ń gbà láti sọ̀rọ̀. شعري آه، وجاه حرام حقا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا وما كنا معذبين حتى نظر ومن جاء موعظة فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار فيها خالد àwọn àyàṣù wà nínú alukur'an tí gbogbo tí wọn bá ti pàìmọ̀ kan tí wọn bá ti fi ṣe ìyẹn ti kó sábẹ́ àforíjì Ọlọ́run níjọ́ tí èèyàn bá ti gbà pé àwọn kan tí wọn ti gbà. torí ẹni ẹgbẹ́ wa bùkátà pé kó wa lọ sọ́dọ̀ ìjọba pé ìjọba ẹ wá o mo ti pa irọ́ o tó o mọ̀ kó tó parọ́ intahala amọ̀ bọ́lọ́wọ́n bá fẹ́ wọn náà ni ìrẹ̀ ní ṣerú ẹ̀ tí mà yẹ sẹ́fẹ̀ ní amọ̀rẹ̀ yìí níbi tó kù nínú àlámà ni eléyìí ẹni ọ̀jẹ̀ haram ìjẹ́ tó ń ṣe náà ìṣe halal kò ṣùgbọ́n lórí tó ṣe yẹn yóò wà túbà lọ síwájú ọlọ́run ọ̀sán àtàlà kò wá bùkátà àkókò tó rẹ̀ lásán nítorí pé nǹkan yìí nì í ṣe pé bóyá ó bàtẹ̀ nǹkan jẹ́ àbí ó tà á lápọ̀ pẹ̀lú hápò ẹ̀mí àrùn àtọ́nà lọ́wọ́ àtọ́nà tọ́nà máa ti dá síbẹ̀ ẹ̀dá kò ní láti wá sí tàmí nínú ẹ̀ ẹ̀dá kò lọ́wọ́ pé ní ìtàmá ni tọ́wọ́ bá ti á ní ọ̀sẹ̀ rẹ̀ èmi kẹ́ ń wo ìwọ́n bìnrin ni mo fẹ́ tún bá gan pátápátá yẹn o kò ní kò wá ta tó bẹ́yìn náà kọ́ àbẹ́yìn náà lọ tó bá láàrin wà tọ́lọ́ mọ̀ táàbà táàbà lọ́wọ́ àlè ẹ̀ tó bá tún bá nítòótọ́ ọlọ́run ìgbà tó báyìí ọ̀rẹ́ ilé ìgbóná pẹ́ńtì sí àbẹ̀wò náà wọ́n sọ pé rọ̀bánà látọ̀ àkídínà ìmọ̀ ìmọ̀ anábọ̀ muhammadu tàbá sàdọ́ àyàn ọlọ́pù pé muhammad ọ̀dì fàánì ọlọ́gbẹ́ tọ́ wọn yẹn náà pé kí má dàbí àti ṣe àti mísíkì dàbí kí má dàbí ọlọ́gbẹ́ ìrẹsẹ̀ ọlọ́wà ìsàmù náà ọ̀tọ̀ ni wọ́n tó máa ń lo ẹ̀rí ẹ̀ pé wọ́n bá sọ̀rọ̀ lọ́gbọ́n pé ìjọba wọ́n ní ọlọ́run pàtàkì wọn àmì ìgbàta wọ́n ní báyọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe ní àmà àmà ọlọ́ọ̀bù sọ pé wàtàkù lọ àkẹ́ ìfàṣẹ ìtù ìyàtọ̀ bẹ́ẹ̀ láàrin méjì ẹ báyọ̀ ọlọ́run bá gbára yín bá ṣe wọn. òwe àtẹ́yọ̀ ọlọ́run bó bá ṣe wù yí. ha bá tún wàsápù tobi mástà tó tún sí pé tó fi ń jọ sí fáyà pàrọ̀ wàsápù lọ́ọ̀hà kẹ́yìfà tuntun lójú ẹ̀káyọ̀ ọlọ́run bẹ̀rẹ̀ láti fẹ́ ẹ̀káyọ̀ ọlọ́run bí agbára ara tí ẹnìkan wá ní gbẹngàn ẹbí náà lọ sáà ni wọn á lè tẹsẹ̀ rẹ̀ ẹ̀ka tẹsí ní máa rìn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ rẹ̀ nígbà tó bá fi tó bí ìgbà tá a dùn sọ ní ti tẹsà òní lọ́sìn ìlú ìwé gan ní máa tẹ̀lé wọn fẹ́ kọ́ lọ ní sọ wọn á jẹ́ ìpàdé ìlówó international passport ní sàlá ti dọ̀ ọ̀nà Ghana ní ti máa Ghana ọ̀rọ̀ máa lọ díẹ̀ díẹ̀ irú èèyàn ló máa ń sọ wàsápù ní ọ̀há mẹ́sàkàn. Àlọ́bà Mùsùlùmí Sọlá Sọlá, àwọn ní àlékún nínú àmẹ́rì mẹ́rẹ̀ẹ̀sẹ̀ tó ti yẹ owó. Ẹ mú ìṣe ìtagbára yín bá ká nínú ìṣe. Ẹnì kan bọ́sọ̀ iná fìlà ní sùn, ó wá kasọ́rọ́ tó bá kọ́rọ́ sùn. Ó kasọ́rọ́ tó alẹ́ mọ́ ọ̀tàn. Ó gbẹnu lé nìta ìbáyìí, ó kàn ṣubú orí gbá orí gbá lọ rẹ̀. ní kó dáná. Mo àná sọ̀rọ̀ wàsápù pọ̀ ọ̀nà kápá ìwòkú lágbára ẹ̀ bá gbé ẹgbẹ́ ti àtọ̀tún wà kápọ̀ máa fẹ́ ìbáṣe tù ẹ̀ka yọ̀ ọ̀nà ọ̀bá bí ẹ̀ bá ṣe bọ́nà bá fẹ́ fún yín ní ẹ̀ka bá mọ̀ òun ti bú bá ṣe wù yí ọlọ́wọ́ bá ṣe ọlọ́rin àìlìmọ̀ àìlìmọ̀ ṣe sóhó ẹgbẹ́ àwọn àdéhùn wa tó pọ̀ náà tù àrẹ́mi ìsẹ̀kíìmù wàlẹ̀ tó sọ ẹ̀dúró déédéé ẹ má bẹ́ǹdì òfin ọlọ́run kankan wà láǹtó so even though ẹ lè lójú ògógó bọ́lá ṣe fẹ́. ó kàn sí ẹ̀mí ìdìbò kálẹ̀ láì ṣe pé bẹ́ẹ̀ ṣe fún bẹ́ẹ̀ ní gbogbo ẹ̀fẹ́ ga ẹ̀ mú lẹ́gbẹ́ sí òǹgẹ́ bọ́lá ṣe fẹ́. àánú rẹ̀ ni ó fi dàyókù tó fi ìtúkù tó ní ọ̀pá Wa alaikum salaam ẹjọ́ ẹjẹ́ dáhùn. bẹ́ẹ̀ ni mo mo dáhùn rẹ̀ náà last week pẹ́rẹ́ ẹni yẹn pápẹ́jọ́ nífẹ̀ẹ́ ẹnìkan ìdíṣẹ́ rẹ̀ jẹ́ mọ́kọ́ máa lè kó lójoojúmọ́ ẹwẹ́ ẹni ẹ̀ tó bá ti dẹ́kun náà kọ́ fún mi kò bá ń tẹ̀ ọ̀lẹ̀ kò bá àwọn ọdún náà lè kó bá àwọn ọmọ padà wá sí dára lẹ́yìn ìgbà tí o bá ti ṣe bóyá o bá ti ní lélẹ́ tí o bá ti ṣe kọ́ ọmọ tí o bá ti ní ilé àbò tí ní fámìlì gbogbo tí o bá ti wọlé o ti níbi sí ọ̀nà òdì sí o ti nílé tó rẹ́yìn o ti níyàwó bẹ́ẹ̀ àdúgbò sì ní àwọn ọmọ ó ti da ilé bẹ àwọn ọmọ sùn bẹ wọn ti máa ń jẹ mọ àmọ́ fúláṣí ládùúgbò yẹn lọrọ ẹnìyẹn ní sèé mọ fíìmù nígbà yẹn ṣùgbọ́n ó ń lọ lójoojúmọ́ ó ń dé ó ń lọ lójoojúmọ́ ó ń dé ọjọ́ tí ò bá dé bóyá nǹkan kan ṣe àbí ohun tó ṣe ò yanjú tán lórí ẹni bẹ́yẹn àrìnrìn àjò ni kò bá àwọn ọmọ ọdún mẹ́wàá lọ èkó rẹ̀ yẹn tó bá tó bá jẹ́ ọmọ tó jẹ́ mọ̀mọ́ yìí ẹ̀rọ ọmọ tó jẹ́ ọmọ tí ò lẹ̀ dá nǹkan mọ̀ á ti máa làpọ́ náà wọn láwọn àti káàfẹ́ ọmọ yìí tó ilé ìta bá ti ń làpọ́ náà wọn kò ní pé káwọ́ fún un mọ́ọ̀sọ́ níta náà sọ máa plan kọ̀ ní pé ká fi wọ́n lè kọ́ máa ṣeré káàkiri lásìkò ààrẹ yìí eléyìí sábà wà lábẹ́ àyà òbí wọn lórí pé ká lọ mọ́ọ̀sọ́ ìtajà lọ sí ọ̀rẹ́ nìkan nínú ẹ̀ kò sí láì fi ìbò rẹ̀ ìjọba fún wọn lẹ̀ pé kán lóṣù ní kí àdéhùn yẹn sọ láti fi ọlọ́ ara tó kò sí láì fi ká mú wọn lọ mọ́ kálẹ̀ làpọ́nà wọn ní ọwọ́ àti ọ̀rẹ́ السلام عليكم ورحمة الله up to 11